خير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أتقبل الله سبحانه وتعالى eléyìí tí ọdún fi àánú rẹ̀ tí ó fi dáa padà sí ọjọ́ kẹtàlá ní oṣù rọ́jà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlẹ́ ogójì ìjọba tábìlì sọlọ wọn àyọ sọlá tó ṣe السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. لتسرع كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله mélòó ni àbáwọlé táwọlé sí lónìí owó ní ọgọ́rùn márùn àti mẹ́ta lé ní àádọ́rin five thousand three mélòó ni ẹbí sọ pé báàbù bọ́ yẹ kú lu ìdá àsùbà àdúrà wo ni ọmọ nìyẹn tó jẹ́ mùsùlùmí máa ṣe nígbà tó bá ń jí láàárọ̀ àdúrà wọn ni mùsùlùmí máa ń sè nígbà tó bá jí láàárọ̀ hadith tí ó wà lábẹ́ báàbù hadith àkọ́kọ́ táàbù wọn náà ní hadith ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì ó di ẹyọ̀tọ̀ one thousand four hundred ninety nine wọn ní hadith kan rẹ̀ قال حدثنا سهيل قال حدثنا سهيل بن ابي صالح عن ابي عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا اصبح قال اللهم بك اصبحنا وبك امسينا وبك نحيا وبك نموت واليك النشور وإذا أمسى قال اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك المصير. هذا حدثنا وعلا وعلا من حديث إمام وهيب ينزل فقد سهيل بن أبي صالح فقال وأتوا أبوه لا تدع لفرار رضي الله تعالى عنه ولا النبي صلى الله عليه وسلم إذا أصبح ثم جلاره يا صديقي الله ìwọ bika bíkà pẹ̀lú rẹ la ti jí láàárọ̀ yìí o yẹni pé pẹ̀lú sọ rẹ òun la ti jí láàárọ̀ yìí bákan náà wọ́n bíkà rẹ abẹ́ sọ̀rọ̀ náà la ti wà káàfi di àsálẹ̀ wọ́n bíkà náà àwọn náà láti máa fi wà láyé o wọ́n fi kalẹ̀ mú un yẹn ni pé ìṣesí wọn máa lọ bẹ́ẹ̀ ẹ tó ṣe pé wọn lọ́wọ́ ọba náà lọ wá pẹ̀lú wa títí táàbì jáde láyé wá ilé yìí kẹlmọsí ọ̀dọ̀ wọn lọ́wọ́ ọba ti dìbò sẹ́rí ẹ hadith yìí ló ẹ̀kọ́ tá a rí bẹ́ẹ̀ yọọ máa kí àdúrà yìí pé asọ́sẹ̀tọ̀ ọjọ́ gbígbé ìgbésí ayé ọmọ nìyẹn a sùn papọ̀ mọ́ lálẹ́ ọlọ́wọ́ ọba tó dúró déédéé kí ni lálẹ́ ọlọ́wọ́ ọba òun náà ni al-Islam àgbọ̀yé kejì a tún máa kí pé àti Islam yìí ẹ̀sìn tó kó gbogbo nǹkan sínú rẹ̀ gbogbo ìgbésí ayé ọmọ nìyẹn yẹ́yẹ́ islam kò tán gbogbo yíra padà ni o ìdákẹ́rọ́rọ́ ni o gbogbo ẹ̀ pátá ló ní ìdájọ́ tẹ̀sán ọlọ́run lábẹ́ àdúrà wo láti nígbà tí ẹ bá tají hadithi mi tó lè wọ́n hadathana ní muhammad bin salam. hadathana muhammad bin salam kọ́ hadathana wàkẹ́. انا انا عبادة مسلم الفجاري قال حدثني جبال بن ابي سليمان بن جبال لا لا لا في العراق عن مسلم عمر يقول لم يكن رسول الله صلى الله عليه وسلم يدع هؤلاء الكلمات اذا اصبح واذا امسى اللهم اني اسالك العافيه في الدنيا والاخره اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم في عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك واسلم عن الشارع من تحتي. ẹ̀rí lábẹ́ àdúrà wo nígbà tí èèyàn bá jí láàárọ̀ hadithi mi ti adúfẹ́ mú wa lẹ́yìn ìtàkọ́kọ́ rí ẹ má jẹ́ àgbàgbé ìtàkọ́kọ́ tá a rí ipa níbi sallallahu alaihi wasallam tó bá jí láàárọ̀ yọ sọ pé allahumma bika asbahna wa bika amsayna wa bika nahya. وبك نموت وإليك النشور ọ̀dọ̀ rẹ lákòjọ sí tọ́ba dìrọ̀lẹ́ òfin òfin pọ̀ papọ̀ mọ́ra wọn yọ sọ wípé Allahumma bika amsayna pẹ̀lú rẹ la fi lẹ́lẹ́ pẹ̀lú sọ rẹ ni wa bika asbahna pẹ̀lú sọ rẹ náà la fi jí sáyé wa bika nahya nípa tiwọn ọlọ́run ọba náà láti máa lò gbèsè ayé wọn fi kadẹ́mù bí ṣe sí wa ó sì máa lọ nìyí nípa tiwọn ọlọ́run ọba káfí wá kú wà ilé yìí kálmọ́sì ọ̀dọ̀ rẹ̀ ti di bùtẹ́rìsì ti tààrọ̀ wà ilé yìí kátìlóṣù òun lọ parí ìrọ̀lẹ́ wà ilé yìí kálmọ́sì ilé yìí kátìlóṣù ọ̀dọ̀ rẹ̀ di àkójọ wà ilé yìí kálmọ́sì ọ̀dọ̀ rẹ̀ di bùtẹ́rìsì ẹ wá rí hadithi mi eléyìí tí wọn tún kà fún wa yìí ọ̀rẹ́ ni wọn ni hadathana muhammed bin salam muhammed bin salam wí hadithi wọn ni wà kẹ́ẹ̀ ọ̀sán kọ́lá tó dọ̀ ọ̀bẹ́dá bin muslim al-fazari jubair bin abi sulaiman bin jubair bin mut'im yẹn náà sọ fún mi ni mo gbọ́ ibn umar radiyallahu ta'ala anhuma tó ń sọ báyìí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kìí pa àwọn gbólóhùn yìí tì ìdá asbaha wà ìdá abusa tó bá jí làárọ̀ kìí sáláì bá wí gbólóhùn yìí tó bá tún dìrọ̀lẹ́ kìí sáláì bá wí gbólóhùn yìí kìí gbólóhùn náà wọ́n yà allahumma inni as'aluka al-afiya àfíyàtà fi dúnìyà wal akhirah ọlọ́wọ́n bá wù ú bí ọ léèrè ìlàlàáfíà láyé àti lọ́rùn. اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي الله mo ń bi ẹlẹ́rìí àmójúkò àti ìlàlàáfíà lẹ́nu ẹ̀sìn mi àti ayé mi. ahli áhìlì wà a àtàrà alẹ́ ebi o àti dúkìá mi. Allahumma sọ̀rọ̀ àwòrán-ọ̀tì àwọn ìhòòhò mi tọ́sẹ̀ se pé táwọn èèyàn bá rí inú mi ọ́ bàjẹ́ ọlọ́run bò mí láti rí o wà á mi rọ wàhálì kọ́ wọ́n ti tún fi mí lọ́gàn N'ebe níbi àwọn nǹkan tí ń jẹ́ payà fún mi. bákan Allahumma ihfazni. bìbẹ́ ilé ẹ̀dáyà ọlọ́run wá sọ mi níwájú mi rọ́mi ní kọ́lùmí àtìlẹ́yìn mi wà á yà mí rì ọ̀tún mi sọ mi wà á ń ṣì máa rì o sì tún sọ mi ní òsì mi rọ́mi fáwọ́kì kó tó wá sọ mi ní òkè mi o wà á ń bí azamatika mi ní adé ọ̀hún tààlà ní tà mo tún wá wá ìsọ̀rọ̀ pẹ̀lú títóbi wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala kí wọ́n má yọ mi pa ọ́ mi dáhàtì ìyẹn ni pé lábẹ́ mi nígbà tí mímọ̀ wọ́n ní dábàá wo hadithi nínú àgbáyé dábàá bí a máa rí i pé hadithi kéékèèjì gbádùn abalu musa di mọ́mọ́ ahmed rahimahullah a máa rí i pé àwọn àdúrà èyí tó ṣe pé amú orí parẹ̀ wá látọ̀tà Nabi sallallahu alaihi wasallam àti àwọn àdìkìrì tó rinlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ gbogbo orin ní bẹ́ lábẹ́rẹ̀ gbogbo orin lọ́wọ́ lábẹ́rẹ̀ àti pé afẹ́ kí mùsùlùmí kó sojú kòkòrò nípa rẹ̀ nínú ẹ̀rẹ́ ni àdúrà yìí èyí tá a kà sẹ́yìn tó kó gbogbo orin ayé àti tọrun tó kó sínú nínú àwọn àdúrà èyí tó ti pa máa ń ṣe láàárọ̀ ṣùgbọ́n àdìsí eléyìí kò gúnrégé ó sì wà nínú àwọn àdúrà tá a máa ń ṣe láàárọ̀. حديث ليلي يقول حدثنا إسحاق لا سلام واضح مولى ميمونة زوج النبي صلى الله عليه وسلم قال سمعت أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح اللهم إنا أصبحنا يصبح ويشبه حملة عبد وملائكته وجميع خلقه أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمد عبدك ورسولك إلا أعتق الله ربعه ربعه نعم، ربعه في ذلك اليوم ومن قال أمرتين أعتق أعتق الله نصفه من النار وما قال أربع مرات أعتق الله من النار في ذلك اليوم. هذه حديثي tọ́lọ́wọ́ àdó àdúrà tá a máa ń ṣe láàárọ̀ ṣùgbọ́n kò gúnrégé kò gúnrégé rárá sọ hadithi tó lẹ́ni nípasẹ̀ ẹnìkan tí a máa padà dákọ̀ rẹ̀ ń ìyá ẹni tí wọ́n pè ní muslim bolùsíyàn wọn ò mẹ́niyàn wọn ò mẹ́niyàn hadithi tó lẹ́ni. sọ̀rọ̀ ní hadathani ishaq. الضحاك روي حديثي فولي بقية أصلا قال هذا مسلم بن زياد يعني هذا كله هو ميادية ترجع ما دفع ميمونة يا النبي صلى الله عليه وسلم يعني هذا كله هو مي wọ́n ti máa gbọ́ Anas bin Malik radiyallahu ta'ala anhu wọ́n sọ yìí kó jìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam máa ń sọ wípé wọ́n lé òjìṣẹ́ ọlọ́run ọba wọ́n sọ wípé nìyẹn

àtúnfà wọn náà sẹ̀ lórí ipa nígbàgbọ́ sí wọn lọ. wọ́n mọ̀lá iká tàkì àtàwọn mọ̀lá iká rẹ̀ àǹfà wọn náà sẹ̀ mọ̀jẹ̀mí àkàlùkì àti gbogbo àwọn ẹ̀dá rẹ̀ àǹfà wọn náà sẹ̀ rí i pé annaka antallah la ilaha illa anta wípé àdéṣẹ́ ẹni tá a máa sì jẹ́ kò sẹ́ni tó sí jọ́sìn lóòdù àfiwọ́n nìkan kò sì sọ̀rọ̀ ojú fọ̀. وأن محمدا عبدك ورسولك àdìgbé muhammadu nìyí o ẹrú rẹ ni òjíṣẹ́ rẹ ni onídé yẹn bá sọ̀rọ̀ yẹn ẹyẹ wí àdúrà yìí wọn là nẹbi sọ ṣùgbọ́n ha hadithi yìí lẹ èèyàn oníwi àfi kó ṣe pé ìdákẹ̀ẹ́dá mẹ́rin rẹ̀ ọlọ́run máa tú ọmọ àtúlẹ̀ ìyẹn ni pé ìpín mẹ́rin nù ara rẹ̀ ọlọ́run ọyọ kò nínú náà tíyẹn bá wí lẹ́ẹ̀mejì ajágbé lájẹ ara rẹ̀ ọlọ́run ayọ kò nínú ẹ tíyẹn bá wí lẹ́ẹ̀mẹ́rin ayáṣẹ́ gbogbo ara rẹ̀ báyìí ọlọ́run máa túlẹ̀ kò ní wọlé ọlọ́run ṣùgbọ́n hadithi hadithi tọ́lẹ́ni nípasẹ̀ ẹni tí wọ́n ń pè ní muslim mùsùlùmíyàn lọ́rẹ́ nìyẹn ààbò púpọ̀. Ẹ̀rí àwọn míì tí wọ́n túbọ̀ wọ́n tún ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bíi pé kíni o wọ́n mọ̀ ọ̀bọ̀ àtẹ́dílì ó lè chéjì epo àfa ìbírò yà àfa ìṣesí yẹn wà fún dáadáa. Ọbẹ̀ yìí pé káà bá ń ka àdúrà yà àgbọ̀dọ̀ gbà pàdé lórí rògbòdìẹ torí pé àdé ti tọ́lẹ̀ ẹnì kan wà ní ojúra ismail muslim yìí ní ẹ̀mánká ẹnì kan wà bẹ́ẹ̀ ọlẹ̀ ó rí pẹ́ẹ́mẹ́rin náà wọ́n ti di kẹta àǹfààní kí ẹ wá di ìjọba máa ṣe dáadáa òní ẹ. almuhim nínú àgbọ̀yìn tá a bẹ̀rẹ̀ nìkan máa rí pé ọláwà mi àti kìrìfà àti kí dẹ̀ torí mọ́ láàárọ̀ àti nírọ̀lẹ́ sọlásìkò méjèèjì òun lọ ga jù nínú àwọn àkókò tá a lò láyé àárọ̀ àti ìrọ̀lẹ́ ẹnì ọ̀rẹ́ àbáwọlé mi ìdá tó fẹ́ wọlé sí báyìí báàbù máa yà kúlò ìdá àbùsà ìwò téèyàn sọ nígbà téèyàn bá di àsálẹ́ tó ti rọ̀lẹ́ حدثنا سعيد بن ربيع حدثنا سعيد بن ربيع قال حدثنا شعبة أن يعلم بن عطاء قال سمعت عمرو بن عاشم قال سمعت أبا هريرة رضي الله عنه يقول قال أبو بكر يا رسول الله علمني شيئا أقوله إذا أصبحت وأمسيت قال قل اللهم عالم الغيب والشهادة والشهادة فاطر السماوات فاطر السماوات والأرض رب كل شيء ومليكه نعم رب كل شيء ومليكه أشهد أن لا إله إلا أنت أعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه وشركه كله إذا أصبحت وإذا أمسيت وإذا أخذت مرجعك. آه قال حدثنا سعيد بن ربيع سعيد بن ربيع حدث عن حديثه ولا ìlà àdúrà wo la máa ṣe nírọ̀lẹ́ òní Sa'id ibn Rabi'a ó wí hadith yìí fún ọ ní Shu'ba ọlọ́wọ́ alátọ̀dọ̀ Ya'la ibn Ata wọ́n ti mọ gbọ́ Umar ibn Asim tí ọlọ́run gbà Abu Hurairah ń sọ báyìí pé Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wọ́n ti mọ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run. علمني شيئا أقوله إذا أصبحت وأمسيت wọ́n fẹ́ kọ́ ọkọ mi ní nǹkan kan tó ṣe wípé òun ni màá máa sọ tí mo bá ti dí làárọ̀ àtìgbà tí mo bá ti di àṣálẹ́ wọn là nẹbi sallallahu alaihi wasallam máa sọ fún pé máa sọ wípé Allahumma alimal ghaibi wash shahada ìwọ Ọlọ́run tó ọmọ ìkọ̀kọ̀ àti gbangba fàáfẹrọ samawati wal ard sọ pé wọn lọ sì dá gbogbo sọmọ àtìlẹ Rabba kulli shay'in wa sọ pé wọ́n sì ní òun rẹ gbogbo ohunkóhun o sì ní kápá lórí ẹ̀. ashhadu an la ilaha illa ant èmi ń jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ọ̀la àyàfi wọn lọ́wọ́. a'udhu bika min sharri nafsi ọlọ́wọ́ mọ̀ ń wá sọ rẹ̀ níbi aburú ẹ̀mí mi. wa min sharri shaytani wa sharrihi kìíní èyí ti ṣúrí kìíní o àti aburú ṣàìtọ́n wọ̀ṣàrọ̀ kíhì àti ròyìnròyìn tí máa ń dálẹ̀ sí ìyẹn lẹ́nu ha ròyìnròyìn tí máa ń ṣe kí ni o tí máa ń dálẹ̀ sí ìyẹn lẹ́nu ha bákẹ́rẹ́ àti lè sọ yé ké wọ́n lè jẹ́ wọ̀ṣúrì kíhì kátó yín pé mo ti àṣetá ni máa ń dálẹ̀ sí ìyẹn lẹ́nu àbí kẹ́tọ́ pé ṣàrọ̀ kíhì àti páńpẹ́ rẹ̀ ìlànfà àtẹ máa fi mú èkúté ẹ o yẹn ni pé mo wá sọ ìwọ ọlọ́run ọba ìṣàrúrí nẹ́fù níbi aburú ẹ̀mí mi ọ̀nà ìṣàrúrí ṣaitan àti aburú ṣaitan tẹ́lá pé wọ́n ṣírí kíhì omi ẹgbẹ́ rí wáyà tó ń bẹ́bẹ́ ìyẹn ni pé wọ́n ṣírí kíhì ẹ̀rọ ìròyìn tí máa ń dálẹ̀ tí ó fi sọ pé kí ẹ lọ sẹ́bọ̀ báyìí àbí kẹ́gbẹ́ ni wọ́n ṣàrọ̀ fíhì àti páńpẹ́ rẹ̀ tí àṣetá ni máa fi ṣe kiri o tó máa ń dẹ tí a fi mú yẹn. àwọn sọlá sọ fún àwọn kiri yìí pé kúlù tọ́ ìdá asubáhítà wà ìdá agusẹ́yìtà lọ́ọ́ sọ nígbà tó ọba ti ọba ti kọ́ máa wí ọba ti dìrọ̀lẹ́ ọba sọ wà ìdá akásítà mọ̀dìjà àkì tọ́ ọba tó ti fẹ́ ṣe kiri ọ̀ tọ́ ọba débi tó sùn kò rí. adélé ìlàlàáfíà o ẹ̀rí ọwọ́ àdúgbòsọ ni wọ́n mọ̀ ahmed rahimahullah ìmọ̀ọ́mù tẹlifíṣì náà gbé jáde ìdààwà àtàmàlọ́wọ́ àṣìlẹ́sílátù sàhíhá ìṣẹ́sílẹ̀ الألباني رحمه الله تعالى هذا كان يدخل لا في هذا أقول إذا أنه حديثنا a máa rí ojú kòkòrò abákan Siddiq radiyallahu ta'ala anhu káwọn alẹ́ jọ àwọn ẹni yẹn àlàáfíà àlùbí dìínì lórí bí máa lọ wò é ráyè àwọn èyí kọjá gbogbo ẹ̀ pátá àwọn polisi ẹlòmíì mọ̀ ìwọ́n bá ti di àdó ọgbọ kéwú ní ọyọ lẹ́nu àwọn ọmọ ló fún bẹ́ẹ̀ ó sì á kọ ọmọ ó jẹ́ ọyọ lẹ́nu. ìsojú kòkòrò abákò Siddiq radiyallahu ta'ala anhu ala ta'allumi dini lórí kíkọ́ ẹ̀sìn rẹ̀. ẹ ẹlòmíì nù àwọn abẹ́wọ́n ní àwọn ọ̀kọ́fọ̀ ìgbà tí kò tó lọ́rùn. tó bá fẹ́ lómi jáde ọ̀kan ní ẹ̀dẹ́rì anẹ́hùn sàlàfì ọ̀lẹ́lẹ́ sàlàfì lò. láyà kábí ìjìdù àdáhùn wọn là lè kọ́ ọmọ ọ̀lẹ́ wà rúgbé ọ̀lẹ́ wà kọ́ ọmọ sí. tẹ̀lá bẹ̀rẹ̀ ní ti gbọ́yá bẹ́ẹ̀ kẹ́ sọ rọ́bì fún ilé ti hàdé ní ìfúnlẹ̀ ìfàdé wí o àdúrà wo tún lè ṣe láàrin ìjókòó méjèèjì yóò kì í pè mọ́lẹ̀ ìyẹn forí kalẹ̀ láàrin ìjókòó méjèèjì àdúrà wo lèyẹ́ òsè ọ̀dà ó yá kà káyá jálẹ̀ káyá jálẹ̀ rìwáyà yóò tó ọba fẹ́ rí ogún wa ó yá kà jálẹ̀ ẹ̀rì bí òdìlé kà. gbogbo ojú ọtẹ lómi ti ti hakura ti fi kírun báyìí alámútàrà náà lọ parí sí yọọ fi nẹẹsì dé alámútàrà kẹyìn fàfà àìlárọ bùkà ẹrẹ ọ parí kéwòsì ẹrí eléyìí ẹ̀yẹ òfin jọ àwọn ẹni ìsáájú rẹ̀ yà wà bàtọ̀ sídìí kọjá lọ kàrá ká lọ fìrà wá tì wọ́n gbé sálàfì ni wá. ọ̀là rẹ̀ bàtọ̀ sídìí kọjá lọ kàrá ojú kòkòrò rẹ̀ lágbára bí aláta àlùmí dìínì láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀. òtí ọba yìí yẹ kí yẹn mọ ọkọlọ ọkọ ni. tí ọba ti mọ wọn máa gbé náà àtayá jálẹ̀. ẹ̀hún táwọn àfa wà fún nìyẹn tọ́ lọ fàṣírí tọ́ lọ dàbí dókítà ni wọ́n lọ sọ fún ṣe fún wọn nínà ebi mú àtayá jálẹ̀ wọ́n á fẹ́ kọ́ pé tọ́ba parí àtẹ̀híyà torí ashhadu an la ilaha illallah ó tún sọ láti ibrahimiyya ó tún ṣe tààwù tó ní àwọn mẹ́rin ó tún wá fi aláwọ̀ ìdí zalamtu nafsi zulman kathira ó tún yẹn náà jálẹ̀ ẹ̀ẹ́ àti wọ́n bá wí tí bá fi gùn yẹn ó ń nìyà tọ́lá ẹgbẹ́ kálábí tó tọ́ wa ẹ ká ju àwọn ẹnìyẹn pẹ̀lú káàánú ẹ̀ máa tìwádìí níta bá kù sí má kẹ̀ máa yí bọ́ lọ. ẹgbẹ́ àsìkò olú ti tó àfa ẹ̀bí lẹ́wọ́ bẹ́ẹ̀ àsìkò olú ti tó ẹ lọ pẹ̀lú ọ̀sẹ̀ ti fi ẹni bọ́wọ̀ ọ̀sọ́. ẹ kéde ẹ̀kejì ẹ lọ pẹ̀lú àbá. kò sí ju pé àbá àti òpè wà á mọ́ kátó o torí kọ́ mọ̀ rú pé ẹlòmíràn kọ́ mọ̀ sí gbogbo àdúrà fájínà tó bá ní kálọ̀ mi ṣe jálẹ̀ báyìí ìpè bẹ̀rẹ̀ nìyẹn gbogbo oríṣi àdúrà tá a lè ṣe tá a bá ṣe sùdúù ìpè ọyá ṣe délẹ̀ ìpè bẹ̀rẹ̀ nìyẹn tòtò níbẹ̀ káàlẹ̀ ká gbìyànjú ká jà wẹ̀ ní ìṣáájú yìí wọ́n lárí pé àbákò sùdíẹ̀ ojú kòkòrò rẹ̀ lágbára lórí kíkọ́ ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀ bákan náà sábà wo hadith yẹn. a rí pé àti ẹ̀dá àti àṣẹ ohun gbogbo ọwọ́ ọlọ́run nìkan lọ́wọ́ wa ọlọ́run ọba ọ̀kan tuntun tí ò sòrò bákan náà a tún máa rí i pé asọ́sẹ̀tọ́ kéèyàn sọ́ra o kéèyàn ti máa wá sọ ọlọ́run ọba sùhánà láàárọ̀ àti nírọ̀lẹ́ níbi aburú ẹ̀mí àti aburú aṣọ ìtọ́ nítorí wípé ẹ̀mí. àti aṣọ ìtọ́ mọ́sídà rọ́lígà wáyá ti lèlè àbìtì. àwọn méjèèjì gẹ́gẹ́ ní ìpìlẹ̀ tí ẹrú lè fi ṣìnà. apàájù lọ sẹ́mi rẹ̀ bá wà nípò alákọ̀ọ́kọ́ yẹn. yàtọ̀ sí wòrowòro tí àfa lọ́ọ̀ṣẹ̀ jọ́sẹ̀ fálísà bá tù wí láyà. wòrowòro ni o falsafatu nubuwa falsafatu wilaya kí ló ń jẹ́ bẹ́ẹ̀ falsafatu li wilaya ṣé falsafa tún ní ìdílé pọ̀rọ̀ wilaya ni falsafa ìmọ̀ aráàmù ni falsafa ìpè fìlọ́sọ́fì lẹ abẹ́ fìlọ́sọ́fì lẹ nìkan ẹni bí nìyẹn ẹni tó yẹ bá ti sọ̀rọ̀ báyìí kò ní gba títún pẹ̀lú rẹ̀ á ní kí ní ṣe sí kiri báyìí péré báyìí ìyẹn kì í òsì bẹ́ẹ̀ sí islam náà sọ fún àǹsẹ̀ yìí mu islam náà sọ fún àǹsẹ̀ yìí òun ní kí ni àlè islam azọ ẹ̀ kéèyàn jù wọ́n lẹ̀ yẹ́yẹ́ kọ́ gbàgbọ́ pátá ni kọ́ bá tẹ̀ yẹ̀ ẹ́ wò láì ní sèé máa béèrè pé kí ni ìdí tí a fi ṣe kí ni báyìí sáà máa ṣe lọ ńgbà tọ́lọ́run ti pàṣẹ sáà níbi ti pàṣẹ kí ẹ jù wọ́n lẹ̀ pàpàtà ni àlè kìyàdù táp fáìsáfà dẹ̀ máa sọ pé nù kí ló rẹ fáìsáfà sí pé kí ó gba àwọn kẹta àfa kọ síbẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́nu ẹgbẹ́ tó fáìsáfà tó lòbó wà tá a bá gbà sí wọ́n sọ síbẹ̀ kó bèrè lè jáde bí jẹ́ kí lẹ́ni tẹ́ fi bẹ́ẹ̀ wọ́n nígbà tó lọ́wọ́ wa sọ fún àlẹ́ ìyá àdẹ́bí Musa wípé kọ́ ọkọ̀ ojú omi. ṣùgbọ́n ti gba wá yìí ẹ ajá pé ìyá àdẹ́bí ìmú sáńpọ̀ o ẹ̀bí ń yàtù aláìrọ̀dì àwọn bàbá yìí wọ́n ti wá láǹfààní torí àwọn ni wọ́n kọ́ àwọn tó káwà ń kéwu tó káwà ń kéwu ní kéwu ṣùgbọ́n wọ́n àdá ẹni ọ̀dọ́ ló ju ẹnikẹ́ni lọ. ọlọ́run sọ wípé ààrẹ nìkẹ́kẹ́ níṣẹ́ ọ ńlá rìjà alálówí yìí. àwọn ọkùnrin là máa ń là máa ń ṣe láàdẹ́bí kò tó bí inú àdẹ́bí ọlọ́run ọ̀sẹ́rì gẹ́gẹ́ tó lè fi báàkì ẹni máa rí àwọn àdẹ́bí ni. ilé làwọn olùmọ́wá sọ pé gbàtẹ́ wá ní bùjárà du àwòháyìnà ìlà mi mú sátọ́lọ̀ wí yẹn ló fi dàdẹ́bí ọlọ́run kòkòrò yìí kọ́ torí pé lóye ọlọ́run wí fún oyin yí pé àárẹ̀ sẹ́ àṣewá yìí fún wọn ò mọ ibi àwọn kalimọ́ọ̀sì kan bẹ lórí pọ́ jọra wọn ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ọ̀pápọ̀ nínú ẹ̀rọ àlùwáhì àlùwáhì yìí oníbẹ̀ yẹn kọ́ni wọ́n dẹ́ ilham ọlọ́run jù sí lẹ́bi ó yàtọ̀ sí èyí tí ń ṣẹlẹ̀ sáwọn àdẹ́bí ọlọ́run ọba sùhánà tọ́tọ́ mi ti lè já àdẹ́bí musa àdẹ́bí àdẹ́bí nìyá àdẹ́bí musa wáá tí pé àwọn tún débi fásitì tún bì láyé alẹ́ kan wẹ́rẹ́wẹ́rẹ́ tún bẹ̀rẹ̀ bí òun náà wọ́n bá bẹ̀rẹ̀ sí pé ẹ̀mí ìfẹ́ ẹ̀mí wọ́n pẹ̀ mí sọ́dẹ̀ bíi méje dẹ́mùsù kan bẹ àdẹ́mùsù làbọ́rọ̀ tún bí súyì ní àkọ́kọ́ ní agbọ́yẹ̀yẹ́ lẹ́rìí torí ẹ̀ wà lóko àlè tẹ́lẹ̀ kò nídìí kásẹ̀ máa lẹ òun sí i kásẹ̀ lẹ̀ wù sí mo ní wọ́n gbé bọ̀ jáde kò ní tì ìyẹn ti wà á tún sáàtò Yusuf tẹ́lẹ̀. Ọlọ́run sọ̀rọ̀ kí bàbá òun bá rìn wọlé sí ìdẹ̀dẹ̀sá la àbọ̀rọ̀ tún lè nìyí la àbọ̀rọ̀ tún ọ̀jídùn mẹ́ta wọ́n kó a máa pani láti ẹbí burú àwọn abẹ́rẹ́ sí pé ọlá kọ̀ọ̀kan ni ẹ yẹn ń bẹ́ẹ̀ náà lọ́kọ̀ ọ̀hún alhamdulillah ìwé lẹ́mí kejì bàbá sọ ń bẹ̀ ìwé ọ̀hún náà ni anẹ́mùsùn làwámà ẹ ìyẹn náà bí wàhálà nù tọ́wọ̀ sí sábà òkè yàrá rẹ̀ wọ́n fi la ọkọ̀ sí mú mi níyàwó mi kìyàrá wọ́n la ọkọ̀ sí mú mi nàfìlàwù wàmẹ kí n dáa fún yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ òun ni pé ó ṣe bí ìwọ náà sì fún ẹ lórí ẹ pé mo ṣe yí ọ̀dà kí n dáa bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ìwọ tí kò à ń dá kọ fún wa mẹ́ta péré ni nígbà táwọn ọkọ àwọn bí wọ́n ti lọ ka méje ẹ̀mí kẹta àwọn òṣèlú sọ́tò fájú pé ya ayíyá tó ha náà sọ́lùmọ́kùnmá ẹ̀ náà ó pe wọn bí ìfọ̀kànbalẹ̀ yẹ bí pé ẹ̀mí tó má mọ̀ dájú tó dígbàgbọ́ sọ́lọ̀ tó má mọ̀ dájú nípa ọlọ́run nígbà táwọn wá sí dáná yìí ọba ní anẹ́wùsù rọ́ọ̀dì àmẹ́ anẹ́wùsù lìmọ̀rùbí àmẹ́ àà kí ló wàhálà ẹyọ kẹ ọlọ́run bá fẹ́ rí di yìí láàárọ̀ bí kìrọ́ọ̀dì àtàwọn ọ̀rọ̀ bí yà sọ̀hálù ni níbo ló tún ti jọ́rọ̀ àdẹ́sùn rọ́ọ̀dí àdẹ́sùn mọ̀rùndíyà ẹni gbogbo ìfọ̀rọ̀ ọpọlọ náà ti fáńsáfà wọ́n pè é. bọ́lá bó ti rẹ̀ ẹ́ nì sọ àdídì yìí tí kò àwọn ìwà ti tó onídìí kásẹ̀ máa pín ẹ̀mí kan lọ rí pé mẹ́wàá ní gbogbo ẹ̀ àmẹ́wàá bò ó. ẹni kí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta wí ẹ bá dẹ́kun sùn lára rẹ̀ àbẹ́ ẹ bá bẹ́ẹ̀ dẹ́kun sùn bẹ́ẹ̀ eléyìí ní anáwùsùn láwùwáàmà eléyìí ní anáwùsùn mọ́tòmá ìnà ọwọ́ àbẹ̀ báyìí torí ìdí pé yọ ọdẹ gbé ojú afẹ́ gbé mọ̀ jáde ìmọ̀ bò ó àbí yẹn fẹ́ gbọ́dọ̀ jáde. tó nípa bẹ́ẹ̀ níbo la ti wá lọ òun ní kí ó yẹ kí yẹn sọra kọ́ dẹ̀ máa wá sọ ọlọ́run láàárọ̀ àti nírọ̀lẹ́ níbi aburú ẹ̀mí àṣẹ́bí máa ń pa ẹ̀ láti ẹ̀bú lọ́kọ̀ọ́ láàgbára tó èso àwọn tí ń jalè ẹ̀bí yẹn rẹ̀ ọ̀yá lọ sí àwọn tó ń ṣàgbèrè ẹ̀bí yẹn rẹ̀ ẹni tó mú hukumu ẹ̀bí yẹn rẹ̀ ẹni tó ń ṣe pálapàla rí ẹ̀bí yẹn rẹ̀ ló fi pé jihadu nẹ́sù yẹn gan wọlé ní alijihadu asra wúlò lè jù lọ́kàn náà àwọn ẹni sáájú sọ pé àìníyọdún lòun fi yẹjú rẹ̀ báyìí òun ò sì rí yẹ ẹbí òun náà lẹ́yìn náà tún ní aṣọ ìtọ́ọ̀tù àwọn méjèèjì aláwọ̀ ní ìpìlẹ̀ ìsìnlẹ̀ fún ẹ̀rù ọlọ́run. àdúrà rèé nínú àdúrà tí a tún máa ṣe wọ́n tún tún hadith yẹn mú wa ṣùgbọ́n kankan náà ni ìfẹ́ rọ́bà kò lè ṣẹ́yìn wọn mẹ́lẹ́yìíká ọ̀kọ́ọ́lá ṣàrùn iṣẹ́ ìtọ́ ni wọ́n ṣára kí tọ́ba jẹ́ ṣíríṣì ní àti túmọ̀ rẹ̀ èrò èrò yìí dáṣe dání bàbá dálẹ̀ ṣéyìn ó fi mo lùpẹ̀ lọ́lọ́wọ́ àbẹ̀kọ́ páńpẹ́ tó bàbá jẹ fún yẹn ṣéyìn àbí sí ṣéyìn ó fi ta àwọn aṣọ ọlọ́wọ́ bàbẹ̀. حديث بيتون حدثنا خطاب بن عثمان حدثنا خطاب بن عثمان قال إيه، عن محمد بن زياد انا براشد راشد الحبراني اتيت عبد الله بن عمرو فقلت له حدثنا بما آه، حدثنا بما سمعت آه، بما سمعت من رسول الله صلى الله عليه وسلم فعلق الي صحيفه فقال هذا ما كتب لي النبي صلى الله عليه وسلم فنظرت فيها فإذا أن أبا بكر رضي الله عنه سأل النبي صلى الله عليه وسلم قال يا رسول الله علمني ما أقول إذا أصبحت وإذا أمسيت فقال يا أبا بكر قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة رب كل شيء ومليكه أعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشرفي وأن أصرف على نفسي سوءا أو أجره إلى مسلم يعني حدثنا خطاب بن عثمان خطاب بن عثمان ما má jẹ́ àgbàgbé orí ohun tá a wà òun náà ni àdó àwọn ẹlẹ́dún lè بن عثمان حدثنا أو حديث fún wa wọ́n ní ismail sọ fún aládọ́ muhammad bin ziyad àti abi rashid al-hubrani wọ́n ní mo lọ bá abdullahi bin amr radiyallahu ta'ala àdìgbòmọ́ mo wá sọ fún wípé mo fẹ́ kó wí hadithi kan fún mi tó gbọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fa alqa ilayya ju afẹ́ ìwé kan sí mi. fọ̀kọ́lá ọwọ àgbà báyìí pé hàdà mà kẹtẹbẹlì nàbí yìí o sallallahu alayhi wa sallam eléyìí ni wọn dá nàbí kan fún mi sallallahu alayhi wa sallam ọ̀nà tó ń tún fi hà mọ wá wọnú rẹ fàyídà fi hà mọkẹ bá ń wí yẹn pé ìnà Abubakr Siddiq radiyallahu anhu Abubakr Siddiq <clears throat> ọlọ́run kó bá di ọdún sí. سأل النبي صلى الله عليه وسلم أبي النبي ليري صلى الله عليه وسلم قل مقبلوا جزي الله علمني ما أقول إذا أصبحت وإذا أمسيت mo fẹ́ kó kọ́ mi ládùn àti màá máa ṣe tí mo bá jí làárọ̀ àti tí mo bá di àṣálẹ́ wọ́n wá sọ wípé èdè àbàbà kí kó lè la fún bàbá fẹ́ràn sábà wá ti ìkéde kejì rẹ̀ náà sì lálàáfíà sọ pé ìwọ ọlọ́wọ́ bá lọ dá gbogbo sẹ́rẹ̀ àtìlẹ̀ àìlímọ̀ lọ́kọ́ ibi wọ́n ṣẹ̀hàdà á rí pé tàkọ́kọ́ àìlímọ̀ lọ́kọ́ ibi lọ ṣáájú rọ́bà kúnlé ṣe yìí wọ́n mọ léèkà ọmọ nǹkan tó pamọ́ àti ohun tó hàn ìwọ sì ní ẹlẹ́dàá gbogbo nǹkan tó sì ní kápá lórí ẹ̀ a'udhu bika min sharri nafsi mo wá sọ̀wọ́ ọlọ́wọ́ bá nínú aburú ẹ̀mí mi ọ̀bì ìṣàrùrì ṣèyítọ́n àti aburú àṣeyítọ́n wọ ṣẹ́ríkì àti ìmọ̀rúnpẹ̀ lọ́lọ́wọ́ ọba tó lè dárò irú yìí ẹlẹ́ sí yẹn lẹ́mí. wọ́n á ní àkùtẹ́rì fàáìlà ẹ̀dẹ́ fi su kí n sì má ṣe ṣe àìdá lórí ẹ̀mí mi o. ẹ̀rí fóun ni a fi ń ṣe ìbánisọ̀rọ̀ lẹ́nìí. ẹsẹ̀ téèyàn bá da èèyàn ṣàbòsí fẹ́mi ara rẹ̀ ni torí gbà tí ìyàwó bá wá báyìí ààrẹ èèyàn lẹ́rìí a máa jẹ. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe wípé yàrá sábàtì àlẹ́ ìhe tó ṣe pé ìjìyà wà lórí ẹ̀. tí á sẹ́ni tó náà ni. ẹ̀yà ẹni títọ̀ dáadáa lára tí wọn máa di ẹsẹ rẹ òun náà lọ́wọ́ máa dájẹ nínú sàárè rẹ tí ààrẹ bá túkú yóò tún jẹ lọ́wọ́ àfi tọlọ bá forí jì bẹ́ẹ̀ náà lẹsẹ rí bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àwọn ẹsẹ tó ṣe wípé sàrọ tàbàtà àlẹ ìhì aláwọn kù bá pé pé ẹyìn ìjì ẹsẹ ẹ máa gorí ẹ ẹni tó bá dẹsẹ yẹ ó gorí ẹ síbi nítorí pé tí ẹsẹ yẹ bá bàbá yà á padà sórí ẹ pé fọwọ́ àdúgbò bẹ́ẹ̀ lọ́wọ́ wàhálà àkùtẹ́rì fàálà àdọ́fì su kọ́lọ́n má jẹ́ kí n lè dẹ́sẹ̀ síra mi lọ́rùn mi <laughs> má lọ dẹ́sẹ̀ sí ara mi lọ́rùn sọ pé nígbà tí jíya rẹ̀ ọba dé báyìí bí náà lọ́mọ máa padà sọ́dọ̀ mi ẹni wọ́n ní wọ́n dẹ́sẹ̀ ó lè yọ ọ̀tẹ́ náà lè ara ẹni ṣe kí ni o ńlọ ẹwà gbèrè sọ pé tààrọ́ tààrà àlẹ́ yìí tààrọ́ tààrà àlẹ́ yìí làwọn ẹ̀lẹ́ ọkùnrin bá tuntun ní àwọn ìyá ẹ̀dá kò fẹ́ lómi wọn lọ òun lẹ́nu tọ́ba já sí fẹ́ni bí òtí ìláya bí òtí ìlọ́kọ ni sẹ́mọ̀ pé ó fún un ní bílálà pàṣẹ ọgọ́rùn ẹlòmí wọn lọ wá àbọ̀wò lẹ́nu síbòwò lẹ́nu ó bù wọ́n fi hàn pé ìgbésẹ̀ yẹn ń kọ́ ó borẹ̀ sí ni pẹ̀lú nígbà tí àyẹ̀ dé ọ̀dọ̀ ẹ̀dẹ́ lọ padà sí nìyẹn ti dídì láti máa bẹ lọ́wọ́ yẹn wípé àkùtẹ́rì fàáìlà adẹ́sí so a kí n má sì ṣe àyè dáa àìbàjẹ́ kí n má dẹ́sẹ̀ rẹ̀ lórí ẹ̀mí mi. àwọn ajúrọ̀hù ìlànà muslim àbí tó wá sí pé ẹ̀sẹ̀ yẹn èyí sì fi nídìí tó á lọ fa ẹ̀sẹ̀ dìtíkù kìkì lọ́rùn. ẹ̀fẹ́ lórí òun ni ó sì dá ọ̀dà rẹ̀ lẹ́fà oríṣi ọ̀nà làwọn yẹn fi ṣe ọ̀dà rẹ̀ ń sùn wọ́n fi fóònù sọ̀dà rẹ̀. àwọn èèyàn ń wà burúkú wọ́n lè mú odidi òhò obìnrin báyìí wọ́n dẹ̀ gbé sórí fóònù wọ́n sì ti kí ẹ̀. sáyẹn kó o lè da wòlú yàrá ẹ̀rìn pé ó ń fa ìdá fúnra ara rẹ̀ nìyẹn ẹni kó fi ẹ̀sìn sọ pé káṣe kọ́sùn ló bá sọ̀rọ̀ kò sí ìjìyà rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run àfi tọ́lọ́ bá yá fi rẹ̀ lókun nígbà tó bá ní ìgbìyànjú sọ́dí tàwọn èyí irú èyí tó wá dálẹ̀ tó yẹ kó tún ṣe èsì kí ni ọ tún sẹ̀dẹ̀ sórí fóònù pé káwọn bíi tún máa wò ó kó ló tó dèrè báyìí kó ló tó tí ò ní fi kẹta rárá àwọn àjò rọrùn ìlà àbò. a lè gbé yẹn lẹ́sìn fún obìnrin obìnrin tó tẹ̀lé ọ̀dà rẹ ní pẹ̀lú pé ń wọ sọ àríwọ̀ òkè ó tún wá gbé òkú káàkiri wájú àwọn àgàgà ó gbé lọ mọ́sálásí ó gbé lọ mọ́sálásí. <laughs> káwọn ẹrú ọlọ́wọ́ bó fi wò ó tí wọ́n ti èrú wò fi ní gúrégé tẹ́sí wò fi ní dààmú àtọ́yẹ kí yẹn fẹ́ lọ́wọ́ rẹ̀ pé àwọn ajúrọ̀gbó ìlànà kọ́má ti pẹ́sẹ̀ nìkan ìwà tó wá lọ sí ìsí mùsùlùmí jẹ́jẹ́ rẹ̀ rí ńlọ sí ìsí lọ́rùn. ẹ̀rí hadithi hadithi tí yẹn lálàáfíà ìwọ́n mùsùlùmí sì wọ́n fẹ́ jáde nínú ìṣàwọ̀ àti tí a bá wọ ọdún hadithi yìí a rí gbégbé lóhùn kan bẹ́ẹ̀ wípé àbí Rashid al-Hubrani ó lóun lọ bá Abdullahi ibn Amr mo wá sọ fún un pé sọ ohun tó gbọ́ lọ́dọ̀ jíṣẹ́ ọlọ́wọ́ bá fún mi ọwọ́ adu afẹ́wé kan síbi ọwọ́ aṣọ wípé owó tàǹdẹ́bì kọ fún mi nìyí mọ́sálà tàǹdẹ́bì máa ń kọ kẹrin sallallahu alayhi wa sallam. ìtumọ̀ rẹ̀ ni pé àmọ̀ràn bílí kìtàbà ọ̀pàṣẹ rẹ̀ àdúgbò ọ̀pàṣẹ rẹ̀ ni kì ṣe pé ń kọ́ fa innahu sallallahu alayhi wa sallam kana téèyàn bá pàṣẹ kíkọ nǹkan tó ń kọkọ òun lọ kọ ní abdulhu wà lẹ́ni amọ̀rọ̀ nínú àlè ẹ̀rù gbàdá ọ̀rọ̀ ìyá wa tí wọ́n fẹ́ kọ lẹ́tà sọ ọmọ wọn ní mẹ́lẹ́mù àwọn òfin tí wọn náà bá yá ìsọ ọmọ lẹ́tà kọ ọ máa wí ní ẹnu ìyá ní ìyá rẹ̀ àṣàkẹ́ mo ní kí n kí ọ ní bóun ní sẹ́ẹ́. àwọn ọmọ ń gbogbo àtàwọn ọ̀yàwó má gbàgbé aṣọ ìsúná rẹ̀ tó o mo ti ní bàtà tó fi o ọwọ́ rẹ̀ ọmọ òkè fúnra bó ti yé fúnra ìyá ní kí n sọ fún yín wípé. kò sí yìí irú wu tó ṣẹlẹ̀ díẹ̀ kì í ṣe pálí sọ̀sálà ọwọ́ abó kọ́lá wúwú tákàdá ọbẹ̀rẹ̀ sí kọ̀kẹ́ rán ọ̀pàṣẹ nkọ̀kẹ́ rẹ̀. sájúmọ̀ bíi ok ọ̀dẹ̀ tí wọ́n tún ṣe ní ìsìn tẹ bá fẹ́ fi tìyẹ̀ ta lẹ́bi sájúmọ̀ bíi òun lọ́sọ̀ jíjà lójú títí iwájú lé ẹ̀ dáhùn ni òun lọ́sọ̀ jíjà. <laughs> ẹ wọ́n lò kódà kọ̀ bá wọn bí ìtọ́ gbogbo ẹbú ni kí wọ́n lè má bọ̀ bẹ̀. lọ́mọ ọkọ̀ ni abọ̀rọ̀ ti tàbídì ṣàwárí ọkọ̀ ni apá. Ìgbò ti pàṣẹ rẹ̀ báyìí ipe kí wọ́n ọgbọ́n ọ̀nà sí ọlọ́jọ́ wọlé yókù tó kọ́lá ojú owó lè ṣe kó tó di fún ọ̀sẹ̀ káwọ́. tòlùbó ti lè pàṣẹ pé kí wọ́n tún àwọn odò gbégélé yẹn sí yẹn. òun náà lọ sọ̀tẹ̀ láwùí. nínú èyí tí wọ́n lálàṣẹ lọ lẹ́kọ̀ọ́ sì tí wọ́n sọ pé ẹ àwọn ọ̀sẹ̀ kékeré kan kékeré káwọn bọ̀ ní bá yọjú bẹ̀ bọ́yẹ̀ kan ó lè jẹ́ pé àwọn fẹ́ pinlẹ̀ rẹ̀ kó tó di kó dòwú báyìí tí wọ́n bá wí ní ìdíkọ́ sọ pé àwọn ọmọdé ṣe eré báyìí ọ̀rọ̀ báyìí yẹn di bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni àlámọ̀rí ìṣèlú o túmọ̀ ọ̀pá ló sọ̀sọ́ la ń kọ̀ọ̀kan torí kọ̀ọ̀kan sàdébì bá kọ́ ajé àbùkù yọ sí àbùkù iṣẹ́ sáńtọ́lọ̀ ọba jẹ́rán àdébì sọ́lọ́ àdébìsọ́lá torí mo tí wọ́n fi náà ni pé akọ̀wé kọ wúrà ni ọ̀hẹ̀ kùránì gbọ̀dọ̀gbọ̀dì yéésì àwọn àdàlẹ̀ ìdádìí ìdìkọ́ ní ìdìkọ́ ọba sọ fáǹkọ́. nítorí fáwa mọ nǹkan ẹ̀kọ́ ọlọ́run yọ̀ǹda fáwa láti kọ̀ǹkẹ́ àìkọ́ nǹkan anábì sallallahu alaihi wasallam àpọ́nlé ló jẹ́ fún iyì ni àgbéka lọ́dẹ̀ jẹ́ pẹ̀lú sẹ́tọ́lọ́wọ́ ọba àlejò lágbèrè ọ̀rọ̀ bá ti bá ní ẹdí bẹ́ẹ̀ òṣùgbọ́n nkà lè kọ́. tó nínú àgbáyé tí a bá tó wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyà alápọ̀lẹ́. ó ń dá àwọn mùsùlùmí sàlẹ́sà tábìlì pé àtàtì kiri àárọ̀ àti ìrọ̀lẹ́ yìí kábọ̀lọ́gbògbò dùn wọ́n ní ká tún síwájú jẹ́ pípọ̀ nínú àwọn àyà al àti. ó ń se mùsùlùmí ní ojúkòkòrò pé ká máa tẹ̀lé ní ọlọ́run láàárọ̀ àti nírọ̀lẹ́. tá a lọ sí sọ́tùtù o á rí bẹ́ẹ̀. àyà kẹrìndínlẹ́ ogójì àti ìkẹtàdínlẹ́ ogójì. ọlọ́run bá níbi ìbò yóò ti dàbí lọ́wọ́ àdúrà ọ̀yọ́ ti kára fi hàn sí lílé kan tọ́lọ́run yọ̀ dá pé ká gbé ga kádẹ́sì máa dá akọ rẹ̀ bẹ́ẹ̀ ha yosabbi hulahu ha bilkuduwi wal asal pèpè yóò bá sàkóso fọlọ́wọ́ bá bẹ́ẹ̀ láàárọ̀ àti látàlẹ́ àwọn owó rìjàálò àwọn èèyàn kan pèpè látòlè èyí ti fi jàrọ̀ tó wọlé abẹ́yẹ̀wò àti kìrìlẹ́ẹ̀ owó kì í gbà wọn lágbè kátàkárà kì í gbà wọn lágbè láti ṣẹlẹ jẹ Ọlọ́run ọba láti lè jòkó tìjára tó lọ mẹ́wàá sí kìlá wa ìkọ́ni sọlá àti máa kí wa ìta ìzàkà àti máa yá zàkà yàtọ̀ fún ẹ̀yà ọmọ wọn páyọ̀ ọjọ́ kan pé tata kọ́lá mo fi ìmìlì polówó wọ́n lè tẹ̀lé tọ́kì ọmọ àgbọ̀ pẹ̀pẹ́ bẹ́ẹ̀ tójú ọmọ asẹ́pẹ́ ní ìpín bẹ́ẹ̀. wọ́n bẹ̀ pé sálábì rẹ̀ ò ní ìjókòó dáadáa lórí gbogbo àwọn kìnìún agbẹ́rọ̀ máa yẹ kìí ṣe bọ́ọ̀lù ti parí kálá ìdáhàlẹ̀ amúr bàdà àfẹ́yìntà lẹ́hìá wọ́n kọ́ sọ́ọ̀tà sèrèwáàlì ìgbìyànjú ti tẹ́ lópin ìgbà tó ṣe bó ti fi rògbòmọ́lẹ̀. وقد صرت السروال تصدق سكته خلاص انتهى الأمر تصدق صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم سيقوم بمعكاك راجتا فبس الجبر يعني تجلببت أي تدقبت فبس لدقاء هذا لا راجتا قدروا وصل دي رمالهم وصل في سلامي دي آه إليه يفادوا أتريهم náà báwọn èèyàn ń sọ ládùúgbò yìí lójú ọjọ́ rẹ̀ ọwọ́ wọn létí tó fi jọwọ́ lójú ọ̀kẹ́nu rẹ̀ nìyẹn torí tó bá ti kírun sí mọ́sálásí báyìí ó fèrè gèrè bí pé kẹ̀kẹ́ dúdú ta sí mọ́sálásí onítáyì tó lù ú kẹ̀kẹ́ dúdú ta ó fèrè gèrè ó sọ pé kẹ̀kẹ́ dúdú nì ó lè ta àyàn súlẹ̀ ọjọ́ mi ẹni bẹ́ẹ̀ wàá jẹ́ sálábí pẹ̀lú pé òdúrín máa ti kẹ̀ ẹ̀wọ̀n ẹ̀dẹ̀kẹ́ wọ́n dẹ̀ bá ṣe kìnnìún bá àgbà ṣùgbọ́n ọ̀hún ti ààrẹ kí n ṣe wọléwàdé wọn wọléwàdé wọn fún twenty years àbí jù bẹ́ẹ̀ lọ. ó ní gbogbo ogún ọdún yẹn pátá nẹ́ẹ̀sì lára ká mẹ́wàá yẹn ṣé kìnnìún bá àgbà ṣùgbọ́n ọ̀hún òbí lẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ méjì ṣáájú àṣùbà méjì ṣáájú àyílà. méjì lẹ́yìn àyílá méjì lẹ́yìn magari méjì lẹ́yìn ìṣá o ti twenty years ló ń tẹ̀lé wọn bóde àwọn ọjọ́ wọlé àwọn ọjọ́ jáde owó gbòjẹ pọ̀ wọn ò ní sí káàkà yẹn kájọ bẹ̀rẹ̀ ìtẹ̀lé ẹ̀jẹ̀ yàá òde òde olóhùn ẹni tí ò bá ti dún nínú ìjọsìn ọ̀rọ̀ yìí ṣiṣẹ́ lára àwọn èèyàn ó lọ sẹ́nu àwọn àwọn èyí ṣe ilé bá bẹ̀rẹ̀ wá sí yìí báyìí àdìsí kẹ́kẹ́ lẹ́jọ́ tú fún wa àwọn èèyàn sọ̀rọ̀ inú ni wọ́n máa sùn ṣùgbọ́n táwọn bí bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀rí bẹ̀rẹ̀ kálukọ́ máa rẹ́rìn tákìtì ni àbáàdì ọ̀ àbáàdì sọ̀jọ́ra wọn ni kọ̀jọ́ra wọ̀ àgbẹ̀ ìhàdù sàkìlá wàlùmọ̀sà jára ẹni tó mọ̀ fúnbọ́ lọ́wọ́ kí n sunkún ọmọ kú mọ́ ọ lọ́wọ́ sẹ́kù yẹ papọ̀ mọ́ alìbóta ìjára ẹni náà kú lówó ẹ̀kú. tó kò sí ìyè rárá sọmọ pé kú yàrá àjọ àjè làwọn yóò fi yóò fi kú rẹ̀ gbowó sọmọ bí àti àwọn kẹfẹ tí wọn lọ sunkún fáwọn mínísítà tó yẹ kí ah ẹkú yàrá àjọ ayé o máa sunkún lọfẹ gbowó. ẹnì kan àwọn bá jẹ́ padà já olùdí àsùnkú báyìí wọ́n bọ́ kẹjẹ́ pọ̀. sẹ́ni tó bọ́ kú mọ́ lọ́wọ́ tó ń sunkún bọ́ bọ́ kú mọ́ wù lọ́wọ́ sẹ́kù papọ̀ bẹ́ẹ̀ ni wọ́n kú lówó ẹkú. sẹ́ni tá à ń foyín lọ yìí ẹni ọba lè la rẹ̀ mọ́lẹ̀ kẹ díẹ̀ ten thousand wọ́n gbà gbogbo ẹ̀yọ́ kó five thousand. wọ́n kẹ̀ dín ẹ̀ báyìí ó ti wọ́n kẹ̀ dín ẹ̀ omi rú àwọn ọ̀dà rẹ̀ kan wọ́n tún lọ sí kútakúta tó jẹ́ sí gbẹ̀mú ìyá ẹni bí pé sọgbà ẹ̀ jáde láì. wọ́n ń sọ̀rọ̀ bọ̀ tẹ́lẹ̀ ní o wọ́n dà wọ́n ti rẹ́rìn rẹ́rìn wọ́n rí rẹ́ ọjọ́ kẹta débi ogún rí fífí náírà omi ra ẹ̀kọ́. pẹ̀lú yóò yàtọ̀ sùkúrú láti tá a rọ kò wá láti tún bí lẹ ó fún ó fún yín fífi náírà ó fún mi. lórí dájú pé ẹni tí ọba jẹ dáhìá ìbáṣepọ̀ rẹ̀ sọ́lọ́wọ́ ọba ó ti gbúgbọ́gbúgbọ́ wù lọ rẹ máa ṣiṣẹ́ lórí pé tí bá sọ̀rọ̀ èrò táwọn èèyàn máa wẹ̀ ẹ́ ọ̀ gbé kẹ́ wọn jẹ́ bí kẹ̀kẹ́ súnmọ́ lọ́wọ́ ni akínsọ́ lọ́wọ́ ìfẹ́ ọlọ́wọ́ àpájẹ àwọn èèyàn lọ́lẹ̀ tójú òdodo ti sọdá kò tí jọ ọ̀rọ̀ wọn lọ láti lò kódà tí wọn rí sẹ́yìn bí lọ. yóò ní ìbáṣepọ̀ tó lágbára pẹ̀lú ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dà ní bá bí ó ṣiṣẹ́ tó jẹ́ fún àwọn oníjáde bí ìjọba da lára ọ̀tá kápò ẹbí orí ọlọ́wọ́ ti jáde wọ́n gbọ́ yìí pé ẹni táwọn máa fẹ́ kó sínú àgọ́ àwọn yẹn fẹ́ káwọn ṣàdúrà káwọn tó lọ wọ́n á pèrè àwọn ẹ̀yẹ ìjókòó sínú mọ́tàlá sí ti ẹ máa ṣàdúrà kọ́lọ́ ní ọwọ́ gba ọkùnrin náà lọ báyìí. ẹ ẹ mọ̀ pé wọ́n máa ń ṣe bí àná àìmọ́pọ̀lọpọ̀ ti lọ jáde lórí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọlọ́ọ̀sì fẹ́ ti wá ẹ̀yẹ máa fẹ́ lọ́wọ́ tó bí ẹgbẹ́ méjèèjì jọ wà ní. àmọ́ ló wà á bẹ̀rẹ̀ àdìgbè lára dáhìá kódà bí yẹn jó lórí ilé rẹ̀ yẹn ní ìdìbẹ̀ lọ kí ẹ máa ti tó tó ọlọ́run padà wò pé bọ́ọ̀rù ó sì jẹ́ ni bọ́ọ̀rù ó sì jẹ́ ni ìrádà kàwọn níyà pé bí ó ti rí ni ọ̀tọ̀ nìyẹn yìí ó sì túbọ̀ ọ̀gá kó pé dáhìá yẹn ọ̀fẹ́ lọ bí kò sì bọ́ lọ. sọ̀rọ̀ àti ráwọ̀ àpẹẹrẹ tó tóbi lára àwọn àdẹ́bí ọlọ́run òṣìṣẹ́ kan náà àwọn àdẹ́bí ti ṣẹgbẹ́ ẹ́ńtì dáhìá ìpọ̀jù ìbáàdì iṣẹ́ yìí ó ti bá a máa tẹ́ sí. Ìjọba ìlànà ìlú fún àlẹ́ sọ́lá lọ́sọ̀lá tí kò ti rọ̀ lọ́lọ́. Bọ́yàwó ọ̀gbà ọ̀pọ̀ tẹ̀ tí àwọn èèyàn náà wò sí gbà kó ti lọ́jọ́ pípẹ́ láàrin wọn tó. Ṣùgbọ́n máa dáa rí èyí ó fi ẹ̀jú tí yóò so mọ́lọ̀ láàárọ̀ ni o nírọ̀lẹ́ ni o tí yóò máa pè. Àìsí ọ̀pọ̀lọpọ̀ náà wáyà lọ́kọ̀ọ́ ní àárọ̀ àti nírọ̀lẹ́ òun náà láyé àti akàyẹ́dẹ̀ sọ̀fọ̀ sọ́túndò lórí eléyìí lóbi jáde pé béèrè mi wá lọ́dọ̀ ọ̀bákan sùdíì alẹ́ ti kẹ́ ẹ̀dùn ọ̀dẹ̀ ọlọ́ọ̀tàlá ìgbà ọ̀dà tí lò wọ́n máa wí láàárọ̀ àti nírọ̀lẹ́ kó fi lè jáde pé ìbẹ̀rẹ̀ òun ìparí òun ìjọsìn fọlọ́run ìtẹ̀lé tọlọ́run. èwo tó wọ́n máa wá wí yẹn kí n ṣèjọsìn yẹ kí n ṣètẹ̀lé tọ́lọ́run yẹ yọ máa jẹ́ kàfàrọ̀ ìparẹ́ ẹsẹ̀ àtìṣe lébà ọba ìrẹ́ wọ láàrin ohun tí ń bẹ láàárọ̀ àti ọ̀lẹ́ yìí. àdúrà mi ìtúlẹ̀ ewu téèyàn máa wí èèyàn tó jẹ́ mùsùlùmí ìdá àwa ìlà fìrọ́ọ̀ṣì nígbà tó bá lọ síbi tí ó sùn. كده هو عبيد قال حدثنا قبيصة قال حدثنا سفيان عن عبد الملك بن عمير عن ربيع بن حراش عن حذيفة قال كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن ينام قال اسمك اللهم أموت وأحيا وإذا استيقظ من والمنام قال الحمد لله الذي أحيانا بعد أما بعد ما أمزنا وإليه نشور قال حدثنا قبيصة قبيصة وي حديثي فعلي أبو نعيم عبيجة تقول سفيان له حديث قال رأي ولا تدع عبد الملك بن عمير لا تدع ربعي بن حراش لا تدع حذيفة قال النبي صلى الله عليه وسلم طبعا كبير لا تسوي ìbẹ́lọ́wọ́ tí ó ṣe náà ni pé bismikallahumma amut wa ahya ní orúkọ ìwọ ọlọ́run òun ni màá fi jáde láyé òun náà ni màá fi wà láyé òun ni màá fi kú òun ni màá fi wà láyé ìtumọ̀ rẹ̀ ni wípé pẹ̀lú dídárúkọ rẹ̀ ní màá fi wà láyé tí màá wà láyé orí bẹ́ẹ̀ náà sì ni kú sí ìtumọ̀ rẹ̀ nìyẹn wọ́n ní ká Ànábì sallallahu alaihi wasallam gbọ́dọ̀ wá jù ṣùgbọ́n ká má gbàgbé o pé àmóòtú ń bíbà yẹn ni pé ọrùn ni o ó ń jẹ́ mọ́jà nítorí pé ọrùn àti ikú wọ́n kú jọra o nítorí pé ẹ̀mí ò ní so pọ̀ mọ́ ara mọ́ wọ́n pè yẹlẹyẹlẹ ara rẹ̀ á lórí bẹ́ẹ̀dì àbórí ẹni náà máa ń sùn sí àbórí ìtẹ́rẹ̀ ṣùgbọ́n ẹ̀mí rẹ o lè ti délùú èbó tó o dé rí nítorí pé òun dún tẹlifíṣàn ni o wọn kẹ bára rẹ yàrá kan bẹ́ẹ̀ ọba ní o gbé mi ní mí nìfọ. sọ bẹ́ẹ̀ lẹ́ lọ́rọ́ kú náà ṣe rí nà ara ọba wa ní oyè pẹ̀ sọ̀rọ̀ bó ṣe ń sì ẹ̀mí sì ti lọ ibi tí yọ lọ nítorí pọ́jọ́ra wọn làdébí sọ́lọ́lá àtàlásí máa bẹ̀ lọ ìpè pẹ̀lú orúkọ wọn lọ́wọ́ bá ní dárúkọ wọn lọ́wọ́ rà àbótù ni màá kú yẹtí pé màá sùn wà áhìá ní ti fi jí sáyé ẹni pé wọn jọra wọn ọjọ́ gbèsè ọjọ́ gbèsè ìyàwó rẹ tóun tètè jí tiẹ̀ ìṣẹ̀lẹ̀ fílà ìwà alásùmọrọ jì ọwọ́ abẹ oúnjẹ ọ gbogbo bó ṣe ń ké sọ́sọ́ yìí pé ah mo láìkí o tẹ́sán yìí mo ṣe kíní kẹ lójú oorun bá sọ pé o wí bẹ́ẹ̀ ní ti nígbà tá a dé kíní bẹ́ẹ̀ sọ wáyáwáyá lójú oorun àti ìwí láti kọjọ gbèsè náà jíjí sáyé lẹ́yìn ìgbà téèyàn sùn wọn dàbí kéèyàn jí nínú sàárè tó yà pé méjèèjì láti sàlá ń lò ìgbè pẹ̀lú orúkọ ọlọ́ọ̀ba òun ni bàá ti sùn bí ń ṣe sùn ni bàá ti fi jí sáyé. wọn nígbà débi sọlọlọ àtàlágbà tí wàá jí lójú oorun rẹ̀ yóò sọ pé alihamudulilayi lẹni àhíyáná báyìídáná àmẹ́ẹ̀dáná wa ilé ìdìbò sùn. ọpẹ́ ní kọ́lọ́ọ̀ ìdúnṣe kó jí wa sáyé lẹ́yìn tó ti pa wá tó ti ń sìn ìyẹn ni pé ọbẹ̀ mi wá sọ́tọ̀ ọmọdé wa sọ́tọ̀ wà ilé ètò ìṣòro ọdún ẹ̀ náà sì lákòójọ sí nígbà tí gbogbo ayé bá tán ìyẹn jọ gbé gàlù kìyàwó. hadith yìí nínú àgbẹ̀rẹ̀ náà máa ń bá bẹ̀ á máa rí ọgbọ́n tí ń bẹ́ bí kéèyàn ṣàdúà nígbà tí ìyẹn bá fẹ́ sùn yóò máa já sí pé paríparí séèyàn ìyẹn parí yóò máa jáde pé àkọ́kọ́ ṣe sẹ́dẹ̀ yẹn ṣe ìdíkiri tàwíì tàwíì ìdùnnú àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ gbèsè ayé wàlíkẹ́lìmì tó yẹ bẹ̀ àti ọ̀rọ̀ tó da ẹ wọ́n kọ́ pọ̀ lẹ́nu bí wọ́n á fi bẹ̀rẹ̀ tiẹ̀ fàájì jìbò jí lónìí èdè kan ah, kí ló dé. sọ èyẹ sì rẹ tí ọlọ́wọ́ bá sùn ó sì fi jì. nípa bẹ́ẹ̀ ajá tí mo pin dandan tó jẹ́ ẹrú ọlọ́wọ́ ọba kọ́ máa dúpẹ́ bẹ́lẹ̀ dà rẹ̀ nínú ìṣesí yòówù tí ìbá para rẹ̀ òun lọ́ fa gbólóhùn alihamudulilayi lẹ́rìí kódà kó jí kọ́ máa jẹ̀ sí owó rẹ̀ ẹ̀jẹ̀ láàrọ̀ sóbì ètí rẹ̀ kí lọ bẹ́ẹ̀ dúró rẹ̀ bí mo lè padà rí ojú ju rẹ̀ sì jẹ lọ kílẹ̀ tó mi ẹ̀rọ kí ló wọ́n dúpẹ́ sí ẹ̀ sọ́dọ̀ àgbẹ̀ jí ni àbú ọ̀pẹ́ kí lọ bẹ́ẹ̀ bí kí kí ló wá fi yọ ọkọ òní padà rí ìṣẹ̀lẹ̀ rẹ̀. hadith mi tún ni lábẹ́ rẹ̀ wọ́n ní adásàdà Sulaiman bin Harb náà. حدثنا سليمان بن حرب قال حدثنا حماد عن ثابت عن انس قال كان النبي صلى الله عليه وسلم اذا اوى الى فراشه قال الحمد لله الذي اطعمنا وسقانا وكفانا وآوانا وما لا كافي له ولا كافي له كافي له ما لا كافي له ولا مكرم àdúrà mi tún ni ìgbé ní ìyàbá débùsù èyí ó sì ọba wélé yìí lónìí kò lè wélé yìí lọ́la gbogbo ẹni ẹja há sórí gbogbo ẹ pátá alihamdulilayi fi sọ́hà wà nísì bí dẹ́lu mi ha lẹ́kítọ̀ àbá mi sórí dé. kọ́dọ̀ ó lè so òun bí ẹ̀ ààrẹ ti gẹ ó lè so òun bí rẹ̀ yọ sọ̀rọ̀ bí rẹ̀ yọ yàrá sọ̀rọ̀ bí rẹ̀ yọ lọ́ra sọ̀rọ̀ bí rẹ̀ yọ rẹ́rìn bí rẹ̀ ààrẹ ti gẹ ti ẹ ẹjẹ́ bí ẹ lè hàwọn àdó àyíká wọ́n yìí pé tọ́ba wí yìí lónìí wọ́n sì wí mí tọ́ba dọ̀la torí ìlú àpò tàdánwò àníyàn èsì tábọ̀ oríṣi rẹ oríṣi ni sódà dàbí nígbàgbé àwọn súnlẹ̀ wọ́n ní Sulaiman bin Harib haddatha ló wí hadith yìí fún wa wọ́n ní Hamad ọlọ́wọ́ alágbàdo sábì tí lágbàdo Anas Malik ọjà lọ ṣàlàyé wọ́n là Nabi sallallahu alayhi wa sallam àdúrà mi tún nìyẹn tọ́ba dé bùsùn rẹ̀ yóò sọ ibi alhamdulillahi alladhi at'amana wa saqana ṣèṣe kọ́sẹ̀ ìpàdé oúnjẹ wa àbí kèyí ó dé bùsùn rẹ̀ kọ́dà bí òrò oúnjẹ alẹ́ nìjẹ́ tó ti kọ́ bá bínú pé ẹbí ti wá pé lárúbáwá ebi tó wà mẹ́ni alẹ́ni àti amọ̀ni ọ̀tà kọ́ ọ̀dẹ̀ ní ìgbọ́lá máa ní. èsì ó jalè jẹ ìyọ́ sàdúrà yìí. alhamdulilayi lẹ́ni àti amọ̀ni ọ̀tà kọ́ ọ̀dẹ̀. ọpẹ́ ní fọlọ́n tó fún wa jẹ tó sì fún wa mú. wọ̀kẹ́ fàálẹ̀ ó dẹ̀ tó wa. wà á wá ná ó tún kó wa mẹ́ra ìyẹn ni kó fún wa ní ibùgbé ẹ ọ̀pẹ́ lómi ìdọ́gba ẹ ó sùn ní àdìgbà ọ̀yá dìde dìde ọ̀sáyè rẹ bí báyìí títí ọ̀wá rí bẹ́ẹ̀ kam mímà kam mímà làkàfìyàlà mélòó lẹni tó ṣe yí pé òsì mu tí ó tó wọn là ń bọ́ fún yà ọ̀dẹ̀ sílé tí ó kà sí sèmi tẹ̀ rí bì kan torí bẹ́ẹ̀ rí àdó àbíza tó lè ṣe àdéhùn ìlẹ̀ lálàáfíà o ọba wẹlé yìí lónìí wẹlé yìí lọ́la àdéhùn mi tún ni lórí pé àdó àwọn láti nígbà tá a bá dé mọ́sùn wa wọ́n ní hadassah ní abu nuhaim ṣùgbọ́n ká tó lọ ajá tí mo gbin dandan ẹrù ọlọ́run kọ́ máa dúpẹ́ lórí àwọn ọ̀dẹ́ra tó pọ̀ gẹ́gẹ́ bá dẹ́bi ṣe ń dúpẹ́ fẹ́lẹ́ dà rẹ̀ nínú àdìkiri pápá jùlọ kó wo àwọn tó tún kéré sí kíkí á kọ́dà lórí ìkọ́lé ẹ akẹ́kọ́lé ni akọ́lé tó bá yà rówó náà ẹni tí ọ̀wá nílé kọ́ sèbátìrì dẹ́ẹ̀dẹ́ ẹ̀bùn tí òsì pé báyà ẹnìkan máa sọ pé bákẹ́ ló ti lò wọ́n ló ti kẹrẹ ọ̀bá àdáni lẹ̀ ọ̀bá ọ̀bá tó lè tìjẹ́ kájẹ́ nígbà yẹn kọ́ máa bá jẹ́ o àti léwẹ̀ bọ́ọ̀ bá ní ẹlòmíì òsì kébé sọ wọ́n ní káwọn náà wọ̀ ọ̀rọ̀ tó parí yẹn ìgbà ajá tó bọ̀yọ̀ kéèyàn téèyàn bá ti rẹ́sí eléyẹ̀ kéèyàn dẹ̀ dùgbẹ́ fọlọ́ ìgbẹ́gẹ́rẹ́ ìsọlẹ́nu nílé tẹ́ ní àkọ́sà ah, ti pọ̀ ìsọlẹ́nu bò ẹlòmíì ní ìgbọ́ àwọn èèyàn dé bá wù ọ́ àwọn ọ̀gá ẹ̀ kó ti nílé tó mẹ́ta ó sì lè má bá àròjé ìjáde láyé ìwọ́n ti aríbi kẹwọ̀ ó sì lè dé wọn náà lórílé orílé oró gbalé gidi nígbà mi ẹlòmíì náà ti ẹ̀fẹ́ gbalé kò ẹni àkọlé ni o lọ́kẹ́ máa wọ̀ sùn bíi kẹ́kẹ́ àti ọdún máa dùn kékeré ọ̀ tí wọ́n á di ẹgbẹ́lẹ́ tó tó gbójú ajẹ́ sí wa tó yẹ wá lé bọ̀ ó lè súnmọ́ sára sí bíbá yìí o. ìyẹn kẹlẹ́ ni حديث من سجود حدثنا أبو نعيم نعم حدثنا أبو نعيم يحيى بن موسى قال حدثنا شبابة بن الواب قال حدثني المغيرة بن مسلم عن ابي الزبير عن جابر قال كان رسول الله صلى الله عليه وسلم لا ينام حتى يقرأ الف لام تبارك وتبارك الذي بيده الملك قال أبو الزبير فهما يبدلان كل سورة في القرآن بسبعين حسنا ومن قرأهما كتب له فيهما سبعون حسنا ورفع بهما له سبعون درجة وحط بهما عنه سبعون مسيرا wọ́n ní hasasana abu nu'aym lórí àdó àti àṣẹ tá a bá dé bùsùn wa eléyìí a lè má torí mọ tẹ́lẹ̀ ká ṣe torí hadith tí ó sì dájọ́ sọ ní ìlọ́wọ́ ìrìnnì kó fẹ́ẹ́ fi hasanu lè dáàbì. ó ti ń sìn. حديث تعالي يقول قال ربطي به قال حدثنا أبو نعيم أبو نعيم هو حديث أبو يحيى بن موسى أو بيجي تسويبي شبابة بن سوار قد المغيرة بن مسلم ينا صمي مرة ولا تدى أبي الزبير لا تدى جابر بن عبد الله رضي الله تعالى عنهما قد الله صلى الله عليه وسلم كيسو tí ó fi ka alif lam mim tanzil sọ́ọ̀tù tajida yóò kà kótó ni pé yóò sùn lálẹ́. yóò tún ka sùrọ̀tù tabaraka alladhi biyadihi al-mulk wa huwa ala kulli shay'in qadir àyà tàbí. sárùtù sálámù pé nìkí ni o àlèkò jìyà ọlọ́run bá fi láàyè tó yà sáré. àbẹ́ẹ̀dì kẹ́ sọ́ọ̀fì ẹ̀rí pé tá a fi máa. kà á lójoojúmọ́ kẹ̀lẹ́ ìgbà tá a bá fẹ́ sùn lálẹ́ ìdá kan ẹja gbìyànjú ẹ má jẹ ọjà gbígbé yàwó òun ni ó di alọ́ ni òní járe ẹ má gbígbé ni ó di alọ́ àfi lórí ètè ẹ nígbà tí ó òkú rẹ àwọn ẹbí wà sí ni ẹ àdúgbò báyìí tí wọn máa sọ ìgbà yẹn lè sọ fún ẹ lè ṣùgbọ́n tó bá ti pẹ́ jù oorun ò sí rẹ́jẹ yẹn ò ní gbà ọ̀sẹ̀ padà rí pé bí o ti ju méjì méjì lọ yẹn yọ bẹ̀ tó méjì mẹ́wàá mọ́ lọ́wọ́ torí ọba ti ń ka lọ ọba ti ká yàtọ̀ báyìí ó tún padà sẹ́yìn ọba ti ń ka lọ ọba tó ti kà ó tún padà sẹ́yìn wà á kà ó tún jẹ́ ní kiri yìí ṣùgbọ́n ti lọ síbi èyí tó súnmọ́ ní kárí wọ́n là débi sùn ka pé ó yóò ka alif lam mim tanzil sọ́tù sájìdá yóò tún kàtà bá rọ́ọ̀kà lẹ́dí ibi ẹni ìmọ̀lì ayé àtàtì ẹ̀yọ́ kàdé lẹ̀. wọ́n ní Abu Zubair ó ní tẹ́rí àwọn méjèèjì yìí àjùlọ wà fún ọ àjùlọ ìyẹn nípa àwọn méjèèjì yìí wọ́n lọ lágẹ́nú Al-Qur'an pẹ̀lú sẹ́wọ́n dáadáa ẹni tó bá lọ kà wọ́n ní wọ́n kà kọ́ lẹ́ẹ̀. dáadáa àádọ́rin wọ́n dẹ̀ ṣe àgbéga àádọ́rin wọ́n tún wá pa àṣìṣe àádọ́rin wọ́n parẹ́ kù. ọlọ́sùgbọ́n lọ́yìí ìbùdó àbí zùmẹ́rù lówí ó àbí zùmọ̀kùtù ní mògún ẹ̀dá tó sọ́dọ̀ àdẹ́bí sọ́dọ̀ àfa yẹn sọ́dọ̀ àdẹ́bí o wọ́n lẹ́yìn sá wàhálì wàsálàm yìí sọ̀rọ̀ àtẹ́bí o mọ̀rọ̀bó díẹ̀ ibrahim aka súra méjèèjì ẹ̀ kọ́ ìṣe sí àtẹ́bí ni sallallahu alaihi wasallam mọ̀rọ̀bó díẹ̀ bẹ́ẹ̀ sọ́kótó di pé yóò sùn. wọ́n ní dábàá wo hadith yẹn hadith mi lábẹ́rẹ̀ wọ́n ní hadith alẹ́ muhammadu mahbub náà. يقول قال حدثنا عبد الواحد قال حدثنا عاصم بن الأحول عن سميت عن سميت عن سميت أو سميت على أبي الأحوص قال قال عبد الله نعم النوم عند الذكر من الشيطان إن شئتم فجربوا فجربوا إذا أخذ أحدكم مضجعه وأراد أن ينام فليذكر الله عز وجل wọ́n ní hadith eléyìí mọ̀ kú fún lòun náà ó tó sọ́dọ̀ sábẹ́ ní ṣùgbọ́n gbádùn bẹ́ẹ̀ wọ́n ní muhammad al-mahbub hadathana wọ́n ní abdulwahid ìyẹn náà sọ fún ọ asim al-ahwal látọ̀dọ̀ shabib àbí ká pè sami látọ̀dọ̀ àbí al-ahwal wọ́n ní sẹ́rí abdullah wọ́n ní sẹ́rí ọrùn inda zikiri mina shaitan. ọrùn nígbà tí yẹn bá sì rẹ sí yẹn ni pé anáwó mi lè ṣe ìtàn ìdàgbẹ̀gbẹ̀. òun bá ń kú yẹ <laughs> lọ́pọ̀lọpọ̀ ni o lọ́pọ̀lọpọ̀ sáà ló wà o tí máa wá ládọ̀ àṣà ìtọ́ni ẹ̀ńdà tìkẹ̀ kí ẹ máa fẹ́ sàdìkẹ̀. wọ́n lọ fà lọ pé iṣu tó kọjá rẹ̀ wọ́n lọ gbé kura pa ọ̀tọ̀. tọ́ọ̀ bá sì sọ kura á ẹ lọ wò dáadáa tó tọ́ ó lè sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ fún two hours. ògbé kì ò ní ta firi. bọ́ọ̀ wọ́n lọ kí bá kẹ́rọ̀ àbò tí mo fẹ́ parí bákọ́lá yìí torí wọ́n ti ẹ̀ ní kí ẹ̀ máa kà á sílé ọjà ń pọ̀ jù lọ́wọ́ máa fi sọ̀rọ̀ kọ́ ní ibi aburú àṣàyídọ́ pẹ̀lú ògùn ọlọ́run tó fi sí péjì pé mẹ́rin ó ti máa sọ ríru. ẹ ṣé wọ́n ti fáànù ní kódà mo rú àfa wa ní ẹ̀ẹ́rí ooru àti sáni ní bí wá sí ìyàrá gbàdúgbò lọ́wọ́ kì í ṣe ibi tó ń pọ̀jà rí bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ kó o tọ́ lọ òun sọ wọ́n lọ ọ gbá kékeré kan lóde ó wò sàárọ̀ yẹn àdó àárọ̀ yẹn ó lè má gbá yẹn tó ká síbi yẹn. ẹ̀rọ sàánà lọ alhamdi àwọn tó kù lẹ́nu yẹn àti láyé láyé lọ́wọ́ àdáwò láṣẹ lè tẹ́lẹ̀ aláàbò lè mẹ́lì wọn alhamdi wọ́n wà àlà tó lè ṣe ìkọ̀dé ilé ilé ìṣẹ́jú mélòó ní ọ̀jọ̀ ṣùgbọ́n ká wọn àbí kọ́ máa gbé sọ́ máa ti di gbáàlì ìwọ́n ẹ̀kọ́ fẹ́ wo gbòòrò yìí ló jáde lónìí àbọ̀ fẹ́ gbọ́ ó dà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní òfin gbọ́dọ̀ ní bí wàhálà kankan àbí ìdí ọkà òdìkódà òdìkì òdìtàkì ní lójú rẹ̀ bí tí nǹkan mọ̀ sọ́dọ̀ yẹn ló ti máa kí àyè pé àsọ́dọ̀ àṣà ìtọ́ọ̀nù òun ní kíni o òun lọ́rùn ní máa wà. torí bẹ́ẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan yìí bá débi tí ó sùn ó gbé máa fi sùn fáìlì yẹn ti kórè lẹ àìsàn ọjà ìkọyà dákọ lọ́wọ́ kọmọgbà tó jáde láì. wọn lọ máa rí àǹfààní tí bẹ́ẹ̀ bí kíni ẹ̀sìn àti kiri ní ẹ̀ bá fẹ́ sùn ẹni ọba dórí mọ́ lámúyò ti bu ìlàrẹ̀ ìlàrẹ̀ ìsọ̀pẹ̀pẹ̀ ìpè àyà kò ní máa dé mọ́tò tí wọ́n lè kọ́ máa rọrùn sùn bẹ́ẹ̀ ní yíká àti kíkọ́ lẹ̀ ẹni yẹn dẹ́sì máa wà nínú sọ ọlọ́run nípa ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ o lè oníwọlé yẹn tọ́ba sì wà èyí tó súnmọ́ ní kọ́kọ́ kí a fẹ́ bẹ́ lọ́wọ́ fún wa. bàbá ọ̀kan náà afa afa Ismail Abiola afa ibẹ̀ ẹ̀sìn bàbá wọn kọ́lé síbẹ̀ báyìí lónìí orógbó ìjọ táwọn èlé wa báyìí pẹ̀lú àwọn bàbá ìdẹ̀ ni wọ́n súnmọ́ àwọn gómìnà rẹ̀ ni wọ́n láwọn tún kí alọ́ díẹ̀. ìjọ tó wá wọn bá wàá fi ló ń ṣe tàájúlù lọ bàbá yìí lọ bàbá ni ó ti súnmọ́ ní ọdún ẹni yẹn láì ọ̀ọ́dẹ ti lè mọ̀ wọn bá dẹ̀ ti tó bẹ̀ kẹ́ ó ti sọ́dún ẹ̀dì dáadáa ó lè mọ̀ kó sáfún sáfẹ̀. àbá ń gbé nẹ́fìlà tàájúlù lọ tàbí òmìnira pìtì kẹ̀kẹ́ wọ́n gbé jaga wọ́n gbé gbogbo ẹ̀ wọ́n parí ìrùn àníkà adísùrù kẹfì parí náà ni ẹkú ìjọsìn ọlọ́run gbàdá ìdáfẹ́ ìsàdúrà fún wa o ìdúró ẹ̀ lọ́wọ́ bá ti wọ́n lọ. <laughs> ọmọ pé wọn bá tẹ ọ dàrú. báà ilà ilà ìgbà ilé yọ ọ yẹ sí yẹn. so èyàn kẹrin wọ́n yọ àyè àyè tèyẹ lẹ̀ ẹ̀dá gbàjá tó lọ sí kìọ́ lórí pàṣẹ ìsọ́mà jẹ́ tèyẹ àtúnjẹ ti dúkìá yẹn. حديث من يقول حدثنا أبو نعيم حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن ليث عن أبي الزبير عن جابر قال كان النبي صلى الله عليه وسلم لا ينام حتى يكره وبارك eléyìí ẹjọ́ ló dá gàdẹ́lẹ̀ àbùdá ayé oní sofia àdìsọ́gbà látọ̀dọ̀ lẹ́yìn sàlátọ̀dọ̀ àbí zubẹ́rù irú hadith òkè látọ̀dọ̀ jábẹ́ wọn náà sọ sẹ́lá kìí sùn tí ó fi gàtà bá rọ́kà délẹ̀ àti alif láàbì tanzilu sajida hadith bíbí ìtúndínlẹ̀ hadith àti muhammadu salam. حدثنا محمد بن سلام قال اخبرنا ابدا وانا عبد الله السعيد سعيد بن ابي سعيد المقبول عن ابينا ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اوى احدكم الى فراش فليحل فليحل داخلة زال فلينفذ فلينفذ بها فراشه فإنه لا يجد ما خلف في فراشه ولينتجع فلينتجع على على شكي الأيمن وليقل باسمك ودعت جنبي فإن فإن احتبست نفسي فارحمها وإن أرسلتها فاحفظها لما تحفظ بأسمين الصالحين أو قال عبادك الصالحين. قال محمد بن سلام حدث عن أبي حديث واحد. قال أبو الناس بن وعده وقال أسد عبيد الله لا تدع سعيد بن أبي سعيد المقبري عن أبي لا تدع أبي wọ́n yóò ti sọ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n sọ báyìí wípé bí ẹnìkan ọ̀fẹ́ yín bá dé bùsùn rẹ̀ fáàlì yọ̀hìnlá dáàkìlátà ìdárí ni ó yí aṣọ rẹ̀ sódì. ọ̀rọ̀ bá ti ń sùn ìyẹn ní wípé ibi tọ́kì ara yìí kí yẹn yí padà kó o ti pé ibi tọ́kì ara ni ọ̀ wà ta ibi tọ́ wà ta yẹn ọ̀ wà tó tọba fẹ́ sùn kéèyàn kó aṣọ kọ wá yí sódì fàlìyàn ń kó kù bí ha fi ránṣà nínú àwọn súnà tá a gbàgbé tá a bá ti mọ́ sí nìyẹn kọ́ wá mú aṣọ tó yí sódì yẹn ó fi gbọ́ ìtẹ́ rẹ̀ tọ́ fẹ́ sùn bẹ́ẹ̀ torí fa iná wula àyádìrí bọ́ hálẹ́fẹ̀ fi fi ránṣẹ́ torí kọ̀ọ̀kan ohun tó ti wà nínú aṣọ rẹ̀ yẹn tó ti wà nínú tẹ́ rẹ̀ yẹn bóyá kéèké ní sàdéjò àti kẹ̀kẹ́ dúdú tó ń tóbi dáadáa kọ́dọ̀ yẹn lè máa tóbi lójú báyìí tó bá já yẹn jẹ àgbàlagbà yẹn lè máa tóbi lójú. ẹtí kẹ́tì lórí kọ̀ọ̀kan tó lè ti wá nú tí ó ti wá ń bí ìtẹ́ rẹ̀ yẹn wọ́n á lè yẹ sọ́jà aláṣẹ ìhìlì ẹ̀yìnbẹ̀. kódà fẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lílẹ̀ nígbà yẹn <clears throat> kọ́ wa sọ ibi bísímìkà wọ̀dọ̀ àtúnjẹ́ mi ní orúkọ ọlọ́run ni mo fi gbẹ́gbẹ́ mi yí lélẹ̀. فإن احتبست نفسي فافحمها ìyẹn ni wípé tọ́ ọ bá pa bíbí ìbápadà jí sáyé yá sì kẹ́ ẹ bí ẹ ọ. wàyí ni àwùsọ̀tẹ̀ ẹ tọ́ ọ bá wá ju ẹ bíbí lẹ̀ tó ní kí n tú wà láyé pàápàá ha bí mà dá ọ̀gùn níbi. sọ̀nìhì ọlọ́run bá ti sọ ẹ̀mí náà gẹ́gẹ́ bó ṣe máa ń sọ àwọn ẹni rẹ̀. àwọn kọ́lá ìbáyìí sọ̀rọ̀ hìn àbí kọ́ sọ ẹ̀bí yẹn gẹ́gẹ́ bó ṣe máa ń sọ àwọn ẹrú rẹ̀ dáadáa. ẹ̀rí hadith yìí ó wáyé pé àti wọ́n fẹ́ káṣí kí ni o káfẹ́ gbé ọ̀tún lélẹ̀. torí yẹn ni òní wúlò àbí ọtún ìyẹn ní pé ọkàn ẹgbẹ́ ìwé lọ́tẹ̀ wa ẹgbẹ́ òsì ló fi yá pé kò ní lè wúwo lórí ọkàn tó di èsì èyí tí ń bẹ ní ọwọ́ àlàáfíà ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ sí débi pé tọ́ bá ti lọ fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ ò ní gbéṣẹ́ fún ọ̀fẹ́ bí ṣẹ́ẹ̀kì ní pọ́ọ̀pù ẹ̀jẹ̀ yẹn àti àǹfààní tó wà ní káfẹ́gbẹ́ ọ̀tún yẹn nílẹ̀ èmi jáde tó fi dúdú ìfẹ́ òun náà ló tó fi lé yọ máa dùn bẹ́ẹ̀ tàtàtàtà tí ìbá ti kó ooru lọ́fà àti èmi padà ní sùtà sùtà ní padà sí ilé tó a ìpín ìyẹ̀ bẹ́ẹ̀ nìyẹn yà pẹ̀lú pẹ́ẹ́gì oṣù tí máa fi lélẹ̀. bákan náà súnlẹ̀ tó lù kéèyàn gbọ́ ìtẹ́ kótó di pé yóò sùn síbẹ̀ torí nǹkan ti kó bẹ́ẹ̀ bí àwọn kòkòrò tó lè sùn sùtà fún yẹn bákan náà inú àgbáyé náà bá nù hadithi a máa rí ẹ̀kọ́ àtẹ́bí sallallahu alaihi wasallam tó ń tóbi fi ń fún ẹni tó fẹ́ sùn. èfè ìyẹn dẹ̀ gbọ́dọ̀ sọ sí gbèsè ayé yẹn sí iṣẹ́ yẹn tí ó fi lè dúró lórí orúkọ ọlọ́run. àdúrà mi ìtòlè láti wá pé ká bá débi táwọn sọ̀rọ̀ ní hadathana Abu Sa'id al-Ashajj. حدثنا عبد الله أبو بكر رضي الله قال أخبرنا لعلاء بن سيد بن أبي عن براء بن عازب قال كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه نام على شقه الأيمن ثم قال اللهم وجهت وجهي إليك وأسلمت نفسي إليك وألجأت ظهري إليك رهبة ورهبة إليك لا ملجأ ولا ملجأ منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت قال فما فما قالهن في ليلة ثم ماذا؟ ماذا على ẹnì kan sọ wípé ó jẹ ìlàkùn ìtàdánwò oríṣi àdúrà ìrọ̀bọ di oríṣi àdúrà àdúrà bíi túnì tí ẹ lè ṣe tọ́lá dé mùsùn wọ́n ní haddatana Abu Sa'id al-Ashajj Abu Sa'id وهو حديث قال عبد الله بن سعيد إذا في عبد الله بن سعيد بن حازم قال أبو بكر النخعي يلا صبوني الأعلى بن مسيب يلا أبو علي قال لا تدع أبوه لا تدع البراء بن عازم رضي الله تعالى عنه قال سيرى النبي صلى الله عليه وسلم قال دي أبا دي بدوفيسو نام على شقه الأيمن ومن في أبيض سورة لله yóò abẹ lọ́wọ́ yìí pé Allahumma ìwọ ọlọ́wọ́ wajjahtu wajhi ilayk mo dojú mi kọ o ìtumọ̀ rẹ̀ ni pé èròǹgbà mi mo darí ẹ̀ sọ́dọ̀ wọn lọ́wọ́ wa aslamtu nafsi ilayk mo dẹ̀ ti ju ẹ̀mí mi fún ẹ ìyẹn ni pé mo ń tẹ̀lé rẹ̀ mo ń tẹ̀lé wọn lọ́wọ́ wa alja'tu zahri ilayk ẹ̀yìn mi náà nìyí mo fẹ̀yìn ìyẹn ni pé mo fara tì ọ́. rọ́ọ̀bùbẹ́ta wọ rọ́ọ̀bùbẹ́ta ilé yìí ti bẹ̀rù ẹ́ nípa ìyá rẹ mo fẹ́ kí wọn lọ́wọ́ bá sọ mi bẹ̀rẹ̀ àti ojú nínú ẹ̀sẹ̀ rẹ ọ̀dọ̀ rẹ náà ní wá sí láàmánjà wàlẹ̀ mẹ́lìjà ìlà ilé yìí kò sí láàyè kan bákan náà kò sí ọ̀dọ̀ rẹ náà là á sí rí kò síbi tá a lè sí rí káàbọ̀ nítorí kíkà bí kalẹ́ ní àǹsẹ̀. mo nígbàgbọ́ títí ra rẹ náà sọ̀kalẹ̀ o wọ́n dàbí yìí kalẹ́ ní àrùsàlì àtàndébì rẹ náà rẹ ń sẹ́ wọ́n là débi sallallahu alaihi wasallam ni wọ́n bá wí àwọn àjọ àyílálẹ̀ kan tọ́wọ́ apàdà tójú orun bójú kú àjọ àtẹ́yìn máa ń ṣe pẹ́lú ọba jẹ tójú orun bójú kú èwo lọ́wọ́ àrọ̀rùn jù nù kú tọ́tọ̀ ọba tójú orun bójú kú. máa ta àlàlì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti kú sórí fìtírọ nìyẹn àdámọ́ ẹ̀sìn gbà ló tọ̀ lórí ìyẹn ni kú sórí ìlànà ẹ̀sìn nìyẹn. ẹ̀rí nínú àgbẹ̀ yìí dábàá nù hadithi àmà ní ọtụ ọ̀tún yìí nínú ohun ni ní gbogbo àwọn àyè káwọn tó fẹ́ gbé ọ̀tún lélẹ̀ àṣé ìṣesí àwọn àtùmárí níbẹ̀ gbégbé táwọn àfi lọ sùn báyìí kọjá pẹ̀lú rẹ̀ ti ọlọ́ àtùmárí nù hadith yẹn níbi nígbàgbọ́ tí gbogbo tó fi dandan kí ẹ nígbàgbọ́ sí lápapọ̀ nínú àwọn tíra ni àtàwọn ọ̀rẹ́ ń sẹ́ àrígbé dandan rẹ̀ bákan náà mẹ́ níbi ìgbára lọ́lọ́ nípa ìyọ́dún ni ọ̀ àbí ìbínú. torí bẹ́ẹ̀ ni yóò tọ́ bá darí àlámọ̀rí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá tó adẹ́rẹ̀ lọ́wọ́ bákẹ́lẹ́ àtùmárì níbẹ̀ ìyọ́dún sí kádàrá ọlọ́run àti àyẹ̀mọ́ bàbá àyẹ̀mọ́ yẹ bákẹ́lẹ́ àtùmárì níbẹ̀ bíbí ẹsẹ̀ o àti ìyà ọ̀dọ̀ ọlọ́run ọba ní ti máa wá nígbà tí ìyẹn bá lẹ́tọ̀ọ́ sí torí bẹ́ẹ̀ ìyẹn يدي اوكي بدور في هذه دليل ان شاء الله قد حدثنا موسى بن اسماعيل حدثنا موسى بن اسماعيل قال حدثنا الوالد قال حدثنا سؤال بن ابي صالح عن ابي عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول يا هوى يا فراشي اللهم رب السماوات والارض ورب كل شيء خالق الحق والنوى منزل التوراة منزل التوراة والإنجيل والقرآن أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء يقل عني دين واظلمني من الفقر àrí ẹ̀rí bí àtúwà tá a débi sọlọ àtàlà tó jáde látọ̀dọ̀ rẹ̀ ó ju àwọn àwọn àdúrà dẹ́kàlì àwọn kẹ́sẹ́sì àwọn dùgbìyàsì àti àwọn jagunjagun táwọn àfa àmọ́tò máa pè láti rí àtọ́ ilé ìgbé náà ni gbóríire dáadáa pátá ló kó sínú tọ́wọ́ pọ̀lọpọ̀ tí wọ́n lọ ìdí yìí. àti eréwòlé àmọ́ra gbogbo àwọn àdúrà yẹkẹyẹkẹ yẹn tọ́ba lẹ́ni tó kọ́ gẹ́ wá tu òbí mẹ́tàlá rẹ̀ dá èmi náà làwọn tú ní rọrùn yìí ẹ̀yin tó ń gbọ̀dùnmọ̀ ẹ̀mí ẹ̀kẹ́ ẹlòmíì dẹ̀ ń fà mọ́ yìí ń ní ọlọ́run á àdúrà yìí tó tọ́ àtàwọn ọ̀túnmọ̀ ní sínú nì nínú àdúrà alẹ́bí sọ́lọ́ ń yẹn náà sọ̀rọ̀ ní Suhail bin eh, Abi Salih ọlọ́ àgọ́dọ̀ bàbá òun látọ̀dọ̀ àbí ọ̀rọ̀ ọ̀jà lọ sàrà wọ́n dẹ̀ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam tó bá fẹ́ lọ sùn a máa gbọ́ yí pé Allahumma rabbas samawati wal ard ìwọ náà sọ pé wọ́n ní orin gbogbo sọ́dọ̀ àtìlẹ̀ wa rabba kulli shay ìwọ sì ní ẹlẹ́dàá gbogbo ohunkóhun fáàlì kọ́lì hàdì wọ́n dẹ́wà tó ṣe yí pé ìwọ náà ọba ìwọ lọ máa ń ya horo kíní horo tí ó fi lè mì nínú omi tí máa wà bákẹ́rẹ́ wọn tẹ́wà àti èyí tó ti máa là ìwọ náà ọba lọ máa ń jẹ́ omi láì mọ̀ pé omi kìí ṣe pé lílà lọ́wọ́ àtẹ́lẹ̀ ọ̀lẹ́kọ̀ọ́ ni ìwọ náà ọba lọ máa ń jẹ́ omi là mọ́ọ̀n sílẹ̀ tọ̀rọ̀ ọ̀sìn èyí tó jẹ́ kóró tẹ́ẹ̀tì bá pé kóró ti wà bẹ́ẹ̀ èyí tó jẹ́ onílílà tẹ́ẹ̀bì ni kò ṣe la ìwọ náà ọba ló ń ṣe bẹ́ẹ̀ fún ìdílé tẹwọ́rọ́ ti wà ní ìjì ìwọ náà ọba lẹ́ lọ sọ àtẹwọ́rọ́ kalẹ̀ àti ìjì àtàlùfọ́ àdìwọ́ lọ sọ kalẹ̀ àwọn òdùnìkà bíi sáré bíi sáré bọ́n wá sọ wọ́n lọ́wọ́ ọba òní di aburú gbogbo aláburú ẹ̀ka ẹ̀ka ìlú ń bí náà sí tẹ̀ torí kò ní ìdìbọn tẹ̀ lọ wá ìgbélé pọ̀ sákẹ̀kẹ̀ àgbogbo ìsájúdófíjó tí ń sáṣe nígbà ọ̀dọ́ bá kàmí náà ní ilé ìdúró. mo ń wá sọ wọn lọ́wọ́ ọba níbi aburú gbogbo aláburú tó ti pé wọn lọ́wọ́ ọba lọ́ọ́ gba sórí rẹ mú. ansẹ̀lì àwùwálù yẹn ni pé ìwọ ọlọ́run ló lágbára lórí ẹ̀ ansẹ̀lì àwùwálù kọ́lẹ̀ yìí sàkọ́bìlẹ̀ kàṣẹ́ yìí. ìwọ làkọ́kọ́ kò sí ohun tó ṣáájú rẹ̀ wọ́n ansẹ̀lì àtúntàgbọ́ ìrù ìwọ ló ń lọ ẹ jùlọ wọn lè sàkọ òkọkàṣẹ kò sí ohun tó lékè wọn lọ. wà á ń tẹlifà òpinnu wọn ló ń lọ tó wá pamọ́ wọn lè sàdúrà kàṣẹ kò sí nǹkan míì tá a lè ṣe kó tó yàtọ̀ sí ẹ. lọ́lọ́run tá a máa ẹ̀kọ́ ni a ní dẹ́ẹ̀tì àti ó àdó àgbèsè rẹ ni ó fi gbé sásìkò yìí rẹ rẹ gbèsè tí ń bẹ lọ́rùn ni ọlọ́run bá ń sẹ́ wà á gbòde ní mílẹ̀ lùfàkùrì kó o sì wá rọ̀ mí lọ́rùn kó o níbi òsì ti yọ mí lẹ́nu yìí lágbè kú o. níparí wọn là bá gbọ́ inú hadithi náà àdó ayé wa fi pọ̀jù lórí pàṣẹ bẹ́ẹ̀ wọ́n ní ọba akílẹ̀ ayé máa dẹ́bi sallallahu alaihi wasallam yóò wí eléyìí gbá mi yóò tún wí èyí tí bàbá fúnra sí gbogbo àwa nígbà mi nígbà mi kẹ̀dẹ̀ wọn lọ lè kó méjì kọ ọ̀pọ̀ ọrú ìbọn fẹ̀jẹ̀ ìbò lè jẹ́ rúgẹ́ lásán tó bá rìn ẹsẹ̀ nínú ẹgbẹ́ àwọn mélòó láwọn á ti báyìí bẹ́ẹ̀ ẹ̀ ń súnlẹ̀ lẹ́ka dá lẹ́ ṣe é dẹ́ lọ́rọ̀ ni àbọ̀ wá àdúrà náà là ń fi lọ́wọ́ á báyìí tá a fi fi ààyè ìbéèrè lẹ̀ ṣá Thank you. الثاني الثالث الرابع الخامس السابع لا علاقة وعليكم السلام ورحمة الله وبركاته حامي Wọ́n wà ṣé o lè olùkó fẹ́ gba àwọn yẹn olùkó ìgbà àwọn àgbọ̀ ní lórí pàmò ọmọdé ó sì sẹ fóṣù mẹ́fà fóṣù mẹ́fà lẹ akọjọ yìí pé aya tó sọ yìí pé wàlúwàlú dáàbò yorùbá ìná àwòlá dàgúndà àwòlá yìí ní kàmìlẹ́ni lèmọ àrọ́dá àbíyù tí mo rọ̀dọ̀ à wípé ẹ̀rí àwọn ìyá lọ́mọ wọn a máa fún ọmọ wọn lọ́yẹ̀ ẹ òfin ọlọ́run òun ni kí wọ́n fọmọ lọ́yẹ̀ ní ọdún méjì gbàgbọ́ jàmbá ẹ jẹ́ ká máa gbọ́wọ́ sí fí sẹ́mi láì o ẹ̀yin náà rí ìnáwó táwọn èèyàn ń ṣe o ẹ jẹ́ ká máa gbìyànjú bí ọlọ́run ọmọ sọ alẹ́ sọ̀rọ̀ náà sọ ọlọ́run ni òfin ọlọ́run tó fi dáadáa lórí ìyá lọ́mọ òun náà ní kó ṣe kí ni o wọ́n fún ọmọ lọ́yà fún ọdún méjì yóò gbé pérépéré lèmọ́ni àrọ́dá àni yóò ti mọ̀rọ̀ lọ́wọ́ fẹ́ni tó bá fẹ́ pé ìfọmọ lọ́yà yẹn yóò gbé pérépéré. ẹ̀rí a rí pé ọdún méjì la ṣe ni o òun la pè é ọdún méjì tí ṣe twenty four months. ayé àbí tó ẹ̀kọ́ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala nígbà tí sọ nípa pé ká mọ dáa ká mọ rírì ìyá ọlọ́run ní wa hamluhu wa fisaluhu àlàtò lè ṣàn. ibi oyún tó ní àti bó ti fọ́mọ lẹ́yìn yẹn tọmọ yẹn fi wọ́ gbogbo ẹ jẹ́ kí ni o thirty months yẹn ní pé ọgbọ̀n oṣù. òun lọ́fà ni àfáà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma làwọn fi sọ wípé akọ́lù muddatin lil gbèdéke tó kéré jù tóbìnrin lè fi lóyún oṣù mẹ́fà ni mọ̀rọ̀ bó tiẹ̀ òun lẹ́yìn ọkọ sẹ́ni ẹ bá bílẹ̀ yìí máa ń pè ní kí ìsẹ́ni mọ̀rọ̀ bó tiẹ̀ ẹ mọ̀ pé jọ́kẹ́ ku ọjọ́ kan tó lóyún yẹn lọ́hún dẹ́ ẹjọ́ dídí oṣù lẹ́yìn gbà tó di pé oṣù méje lọ padà jẹ́ ẹ̀sùn oṣù mẹ́fà tó di orí gbèdéke tóbìnrin lè fi lóyún tó kéré jù báyìí dé sí pẹ̀lú àlùkò àná yìí tọ́ka bíbí mọ fífọ ọmọ lọ́yàn tọmọ òfin wọn jẹ́ láti mọ̀. àwọn akọ̀ pípé dike tó kéré jù tóbìnrin lè fi bímọ bí ó fi lásán fún bímọ oṣù mẹ́fà tẹ́báyọ sèkìtì kò nínú táàtì kí ni àgùn àgùntàn sì fọ. wọ́n fi hàn yí pé ẹni tó bá bí kí ìsẹ́ni ó lè fọmọ rẹ̀ lóyún fún twenty four months. ọ̀rọ̀ díẹ̀ ṣùgbọ́n ẹni tí ọba bí kí ìsẹ́ni òun lè tún yóò sùn mẹ́ta kù nínú twenty four yẹn kọjá twenty one sọ̀rọ̀ bọ́ sí yéé sì kí ọjọ́ twenty one ọdún ìjà mélòó ni àtòsùn mẹ́ta ẹ̀yẹ yìí yòó sọ tó nípa bẹ́ẹ̀ eléyà àjẹbí sàǹfààní mo fẹ́ fi kéèpì yìí gbé ọdún kí àbọ̀lẹ́lẹ́ nìyẹn fẹ́ já oyè ọmọ nítorí kọjá àwẹ̀ sọ́run tó lè já oyè ọmọ tí ọba rinlẹ̀. pé yóò kó nira bọ̀ mọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa ìlera wọ́n bá sọ̀pọ̀ yẹ̀yẹ lọ́dún kan àbọ̀ ni. tẹ̀wọ̀n pé nǹkan ẹ̀mí tó lè dá tó lè di lọ́wọ́ náà tó wà ó téèyàn bá níjó bíi lọ ó bí ti fẹ́ẹ́ dé ni o lè jẹ ọ̀yọ̀wọ̀ lọ́wọ́ àìlá fún àìlẹ̀ ọ̀rọ̀ tó ti ń sì tí ó fi pé káàtì pọ̀ gèrègé gbòòrè pé oṣù mẹ́sàn-án yẹn ni ó sì pọ̀ jù lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ́dọ̀ tí wàá fi bàyí sí ìbáàdì tó bá wá bẹ́ẹ̀ tí wọ́n bá fi gbóyún kó tó ti pé wọ́n á bì. síbẹ̀ kọ́ ọmọ àrètí ìgbà tó lọ́wọ́ padà fún láǹfààní àti sẹ́gbẹ̀ẹ́sì àwẹ̀ báyìí ńlá ọmọ àti ìtààmù ọmọdé ń sì òun ni kí wọ́n wá fún aláìní jẹ kọ̀ọ̀kan tí kọ́ndíṣàn bá rí bẹ́ẹ̀ wallahu ta'ala a'la wa a'la. aleykum salaam tó rọ̀ lọ́wọ́ ó pé pọ̀ ṣé a lè máa mú bẹ́ẹ̀ náà ká máa mú méjì àbẹ́yọ̀ kan láàmú ọ̀tà àti ọ̀dẹ̀kùn wọn ní ìlú ní àwọn àtàkùn. ẹ ṣe láti ẹ dandan ni pé ṣe pé bó ṣe wá nu insulin muslim láti gbọ́dọ̀ kà ìlẹ̀mọ̀ ẹ̀ ọ̀sà ti já sí pé ẹ̀ ti lè sọ pé ó gbọ́ àdúrà àárọ̀ pátá ni wọ́n ti kó sínú àlẹ́ ọ̀dàbọ̀ ìwé ìfúnra ti dáka yìí. bọ̀rọ̀ bó ti yé sí sọ pé gbogbo ẹ̀ wá pátá nìyẹn tọ ẹ lè ọtọ bá ti pé gbà láyé fẹ fún yín kó ti pé àwọn ìwọ̀n yìí lẹ kà láàárọ̀ gbà mí ẹ ti ka gbogbo yìí tó wà nù Hisnul Muslim kò sí láì ọ̀rọ̀ bó díẹ̀ sì ṣùgbọ́n da púpọ̀ jù ọ̀rọ̀ tó ti sa àwọn ẹ̀rí mi àwọn ẹ̀gbà wá mi yàtọ̀ sí ìta ní òṣìṣẹ́ tó kàtà ní ọ̀la láti àyẹ̀wò díẹ̀ sì ẹ̀yẹ hamalata àrùn ṣe kàǹkàǹkà tá a kà ẹ́ ìyẹn nìkan la sọ pé ògbádùn mẹ́ta àwọn míì tó lálàáfíà wọ́n tún sá láwọn ọkùnrin àti ìṣòṣọ́ tó ń gbẹ̀ الأدب المفرد في إمام بخاري بن ماجه نعم عليكم السلام نعم òsì solúsẹ̀ kẹjú pé <coughs> wọ́n máa tọ́jú ọmọ líle àyàfi tí a bá rí àwọn ẹni tí wọ́n mọ nípa ìlera bọ̀rọ̀ bó ti ń wọ́n á fi díẹ̀ múlẹ̀ yìí pé ọmọ tí wọ́n lóyún léyìí á fẹ́ pàdánù rẹ̀ pẹ̀lú bọ́rọ̀ sí lọ yìí nígbà yẹn nígbà yẹn ajá ní kí wọ́n lè gbígbé sẹ́ẹ̀ kó tó kó yìnyín ọ̀ dàgbà. láwọn ìgbésẹ̀ tí wọ́n bá lè gbé ìgbé yìí tó rinlẹ̀ ju ọlọ́run tààlà àìlá wa àìlá ẹ̀fílẹ̀ ọlọ́run owó. àwa rí ẹni tó ṣe lórí ó sì fún ọmọ lọ́yẹ̀ ó tún wá padà bímọ àwọn méjèèjì ti mú un. naam naam naam nínú àwọn ẹlẹ́hà wa wọ́n lọ wọ́n lọ lọ́dọ̀ yìí mo mọ̀rọ̀ bó ti rẹ̀ wàá rí orí ìsìn gan o. ọ̀pẹ́ kan tí wọ́n ti káwa lẹ́ yorùbá ọba lóyún a yọ yàgbẹ́ ó lóyún lọ́ba dédédédé ìran ní rọ́bùrú. kódà yóò tún pè wò ó tún ti sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ báyìí yóò tún pè pé ya tí mo bá ti fábò rẹ̀ náà lẹ́sìn ìní fọmọ́ máàmọ́ máàmọ́ kẹ̀kẹ́ ọ̀dẹ̀ tí wọ́n yẹjú dáadáa ẹ bá dá mi lówó. Tòṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n máa sọ, àà kíní kẹ, tòṣù rẹ dẹ, òwò fẹ́ ti yà dí, títí yà dẹ, ó fún mú, ó ṣe kíní kẹ. Ṣé ìmọ̀ rẹ báwọn dókítà kẹ máa ń mú wa ìmọ̀ rẹ mẹ́tẹ̀ ni? Àwọn gbà yí pé oyún títù yẹn tó bá ti wọ six months, irú tí wọ́n máa dì máa dì fún lọ́dọ̀ yà máa pọ̀. Ọmọ yẹn mẹ́rin ni wo ni o ti máa gbádùn ọmú gbà yẹn làwọn máa ń lọ pé báyà kéèyàn sọpẹ tí olú ní ìbá ti tó ìmọ̀ rẹ̀ lẹ́nẹ̀. ẹ̀sẹ̀ àwọn míì dẹ̀ níyì kò sí wàhálà àti lọ ní gbogbo àwọn ọmọ ní sí iye tó dẹ̀ ẹ́ méjì ni wọ́n kò sí wàhálà kìí tó ó sì lálàáfíà dáadáa tó kéèyàn bílẹ̀ ìyẹn náà bẹ́ẹ̀ jọ mọ́ sálà inú jọ mẹ́ta yìí wọ́n lẹ́nu ìkẹ́wọ́n bímọ báyìí orí lásán lọ́mọ yẹn ni. ìbéèrè bá wá yẹn jù ẹ̀ ẹ filẹ̀ ẹ máa fún lọ́mú ẹ máa tọ́jú ẹ̀ dáa torí ọlọ́run fẹ́ kẹ́ wúwo yẹn sílẹ̀ ní pẹ́tọ̀ àti ìwọ kẹ́ ẹ ṣe pé kẹ̀kẹ́ ló ti fọ́lọ́run tó fi dáwọ̀ báyìí owó bẹ́lẹ̀ yìí ṣerí wà á dẹ̀ lè sọ pé irú yìí náà máa ń tẹ̀rí kó tó ń tẹ̀rí kó tó gbogbo gbà wọ́n ní kí ló dé aláàjì yóò ti fẹ́ràn fẹ́ dọ́gbọ́n sẹlẹ̀ jíjẹ mímu ọ̀rọ̀ ọ̀run eléyìí náà wá lórí tó ti pé àmì ẹ̀wọ́ kíkiri ní bẹ́ẹ̀ báyìí àmì ẹ̀sẹ̀ kíkiri lọ́wọ́ àbẹ̀ báyìí táwọn kò lè rò pé tèmi náà bá wá rí báyìí kọ́ ṣé ń dàbí lóbi yọ dàbí ló. nígbà tá a fi lọ fi hajj mo rí ẹ̀dá kan ní ojú fóònù yìí lọ ọkọ̀ ojú lókè báyìí lẹ́nu sọ̀rọ̀ bára ojú báyìí lọ kò lè fẹsẹ̀ nílẹ̀ ọ̀tẹ̀ ẹlẹ̀ báyìí àwọn ọmọ tí wọ́n gbọ́ wa gbọ́ wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ láti ara fàgẹ̀gẹ̀ rẹ̀ nígbà tí lọ́dún wọn bá yẹ bẹ́ẹ̀ mọ́ sí. wọ́n gbé wọn ní wòye pé tó à táwa nìwọ kí nìwọ ti fọlọ́ òsì ọ̀fi òfi gbòòrí báyìí sílẹ̀ ní yíyà mi lẹ́nu fẹ́ẹ́ fẹ́ẹ́ máa bú yẹn sẹ́yìn lè dé sí i ẹ sọ pé tẹ ẹnìkan rí bákan ọwọ́ rẹ̀ rí bákan ẹsẹ̀ rẹ̀ rí bákan síyẹ̀ mi yẹn mo ló lè dá torí bẹ́ẹ̀ ká fọmọ nílẹ̀ ọlọ́wọ́ wò Thank you. irọ́ lọ pa irọ́ ni gbàgbé yìí lẹ́yìn ẹ̀rù yẹn ti gbọ́ kálukú irọ́ nípa nígbà yẹn bá ti pọ̀ sí ẹsẹ̀ rẹ̀ wá ní mẹ́ta ó gbogbo àtà lọ́wọ́ ẹ̀ pé ọ̀yọ́júmọ́ torí èèyàn ọmọ bọ́ yẹn ni lẹ́yìn rẹ̀ wá tẹ lórí Àlékún sara sọ̀rọ̀. Ẹ mọ wọ́n gbàdérò ní ẹja ní sùúrù. Bóyá wọn fẹ́ kí ló pọ̀ sí ilé òkú yẹn. Wọ́n wá wo irú làwọn lè pa tó bá fi yẹn bí èèyàn méjì ni

wípé ní ẹ bá fẹ́ fi jámọ̀ bẹ́ẹ̀nà sọ̀lá àtẹ̀yìn lẹ́yìn sàkùnà ẹ̀ka tẹ̀sílẹ̀ ẹ̀ ní í ṣe àbíkárù kankan òun ṣe tàsílímù báyìí lọ́wọ́ kan ó gbé kọ́ ọmọ mi bẹ̀rù ọ̀rọ̀ bó ṣe ń sè láti kí àlàǹsàrì tó bá jẹ́ mọ́ pé ìgbà tí ṣáì náà méyàn ti ṣe é nìyẹn. ẹ wá rí ẹni tí ọ̀pọ̀ yìí pé ṣáì lẹ̀ ń ṣe pẹ̀lú jámù ọwọ́ wọlé arínú àwọn olùmọ̀ tí wọ́n ló lè kí pẹ̀lú yìí bẹ́ẹ̀ pẹ̀lá ni ẹ̀ gidi ọ̀ ọkùnrin ọ̀rọ̀bọ ni ẹ sì àrìndò wọn tí wọ́n ní yẹn tẹ́lẹ̀ yọ́ọ́ máa retí yóò retí lè mọ́mù tí lè mọ́mù bá padà sálámọ̀ lòun ní oṣù ṣe kíni o ní oṣù sàkẹ́ ọlọ́wọ́ àìlẹ́mù ọ̀rọ̀bọ ni àrìndò wọn tí wọ́n ní ó lè gbé ṣùgbọ́n ní ẹgbẹ́ tí àwọn kan náà àwọn àbá àwọn pé kò tiẹ̀ mú rárá ni torí rẹ̀ kéré sí ìrùn lè atẹ́tàfẹ́ ni ẹ tó kí ìṣá ọgbà kóhun ti tún wà lórí náà mílà náà ọwọ́ àtẹ̀kí mọ́gírìbì àti ìṣá wallahu ta'ala a'la fa a'la. ọ̀ní iye ádàdù àwọn tó gbọ́dọ̀ wà níbi wíwẹ̀ òkú lọ àwọn èèyàn ò lè wọlé kò gbọ́dọ̀ pọ̀ jù tó bá já sí pé èèyàn mẹ́ta tó ìsókè wọn gbọ́dọ̀ pé mẹ́rin tí èèyàn mẹ́rin bá tó ó ti da bẹ́ẹ̀ náà wọn gbọ́dọ̀ pé márùn òkú má dìbẹ́ẹ̀tì afẹ́ wọ méke ní ìyẹn mélòó ni ọ̀wọ́ lè di ìpàwẹ̀ ìyẹn kí adé yẹn méjì lè wẹ̀ ṣùgbọ́n afẹ́ wẹ àgbàlagbà pé ó ń tọ̀hún sara tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó lè jẹ́ tó ṣe é pé ń sùn dábàá ọ̀ya accident àbí nǹkankan tó yẹ pé ètò súnmọ́ jù ní pé wíwẹ̀ rẹ̀ máa lẹ́wọ̀n àbẹ́ tó síkì tó ṣe pé ara ṣe bákan mo rò bó ti àbóbìnrin tó kúrò ìyá ni ènìfàṣà nígbà tí bímọ ló kú gbogbo àwọn kiri èèyàn dìde kí àwọn èèyàn gbọ́ sọ ọ lè jẹ́ bí èèyàn mẹ́rin ọ̀rọ̀ díẹ̀ iṣẹ́ wo náà láti ṣe ìwé ni pé kásábà jà ó ògùn sílẹ̀ ló yẹ pé sẹ́fà wọn kí wọ́n kẹ́ ṣe bí wọ́n ṣe sàkọlé lórí sàkọlé òní bọ́lá rẹ̀ láti wẹ̀ náà ẹnìkan ó sì máa wẹ̀ ẹnìkan ó máa bomi ṣùgbọ́n gbígbé náà ni wàhálà afẹ́ kẹgbẹ́ afẹ́ gbé jókòó afẹ́ kékeré ó lè jẹ́ kápẹ́ márùn nígbà mi ó sì lè má ní ìdí òǹkà mẹ́ tó sẹ́ni mẹ́ta bá ti tó ọgbọ́dọ̀ pé tí bá ti tó ọ̀gbọ̀rọ̀ pé márùn tí bá ti tó ọ̀gbọ̀rọ̀ pé mẹ́fà àwọn nǹkan bá sùn bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo àwọn májẹ̀mú tó wà lórí ẹ̀ ìgbẹ́ni tí ó wẹ̀ kú yóò jẹ́ni tó lè pàṣẹ rí mọ́ ìpè yóò fọ́ ọ̀dà yóò di a ọlọ́run bá ṣe yòókù yẹ kẹyẹ kan tọ́ba ló kú rẹ̀ ìyẹn jákujàku lélẹ̀ ìgbà. Thank à lọ́ba rí bẹ́ẹ̀ ó ti kó nínú ṣèṣe ìjámù dáhùn sọ́lá kò sì kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n lọ àti ṣe àdìkárò àwọn àti ẹ̀sìn jáde àwọn agbọ́dọ̀ á ah, kiri ọmọra àti rọ mọ̀rọ̀ mọ́ sí bẹ́ẹ̀ sí ká bẹ́ẹ̀ rẹ ká lọ sọ. ẹ múlẹ́ bá ọ torí ọba padà kẹ wọn wọn dì lò ọyà. ìyẹn kù sọ́wọ́ rẹ̀ ọyà ọ̀sẹ̀ ìtọ́kẹ̀ wá pẹ̀lú àlámọ̀ rí jẹ mọ́ ó ṣe tó bá wù. <laughs> Ẹ arúmọjẹ ni ọ̀rẹ́ mi, òdìdí kéèyàn bẹ́ẹ̀ sùkèlè kọ́ kàkẹ́ sí àbí kọ́ wá bẹ́ẹ̀ kúrú. Èyí ó pè é pé yọ wọ síbi ẹ̀gbẹ́ orí lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ìsókè. ìbọn bá gòkèrè náà máa ẹgbẹ́ fún àbáyé bọ́ọ̀mù náà sì kẹ wíwíwí ẹ òní ìdí lọ́dọ̀ wọn bá ní ẹsẹ̀ lẹ́wù kẹ̀kẹ́ kò sẹ́ẹ̀rì kẹ̀kẹ́ ní ẹ̀lẹ́ ní báyìí náà ẹ̀sùn tíwájú. wọ́n ní àwọn súrà tí ẹ̀rí àtọ̀pá lè kà lálẹ́ ká tó sùn yẹn tí ẹ ti náà fi la bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kí yẹn ká níjòkó bọ́rọ̀ bọ́ díẹ̀ ń sì rà àlékún sálá. ìyẹn lè ṣáájú wọn ẹ wá sí wá sí fún pé kí wá kó bẹ́ẹ̀ o.

hadithi kan tó wà yìí pé èèyàn lè ṣe rákà ji ẹ bọ fáwọn méjì wọn gbà dídì ẹ wa ọmọ habiba gbà kẹwa abdullahi ibùdó ẹmọrú gbà kẹwa wọn ti kálukú wí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àkọọ́lẹ̀ kẹsọ yìí pé rákà mẹ́rin kọ́bùlà tó